السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله با أترى عليكم إكي الله با عنو الله با أتوى جيجة الله با وأسوى جيدا ولقاء بني النبي صلى الله عليه وسلم الذي أرسله الله bilhuda wadini alhaq ẹni tó yẹ sí pé òun náà lọ́wọ́ bá ní tẹ́lára ọlọ́wọ́ bá náà pẹ̀lú mọ̀nà àtẹ̀sí olódó yìí fi yọ́rọ̀ bọ̀ àdàbí ní kúlì wàlọ́kẹ́rì al-mushrikun tí ọlọ́wọ́ bá ní tẹ́lá kúlì bá fi ẹ̀sẹ̀ anábì sallallahu alaihi wasallam lékè ولو كره المشركون ọlọ́wọ́ bá ní àwọn ẹlẹ́bọ wọ́n bá kó ìra báyìí ilé ìní àdíwọ̀n ọlọ́wọ́ bá èyí sì ní nǹkan tí ọlọ́wọ́ bá lè gẹ́lá ò ṣe àtọrọ ìkẹ́ ọlọ́wọ́ bá tí ìrà jẹ́jẹ́ tọ́ ọlọ́wọ́ bá fún àwọn aṣíwájú wa àwọn aráalé Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe aṣíwájú wa nínú ẹ̀sìn àti àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam táwọn náà jẹ́ aṣíwájú wa lórí ìlànà yìí àtútọrọ báyìí náà fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí àárín ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam títí dẹjẹ́ ìtumọ̀ suratul Baqarah ilẹ̀ tí a ti fa níbi ayà ọgbọ̀n nínú suratul Baqarah ilẹ̀ tí ní àná ibi tí a láǹfààní àti tàmọ́lẹ̀ sí òun náà ni al-mala'ika ìnígbàgbọ́ ọlọ́wọ́ bá lékẹ́lá ń sọ ìtàn fún wa nígbàtí ọlọ́wọ́ bá lékẹ́lá tó ń sọ fún àwọn màláíkà ipò ń fẹ́ dá anábi adam alaihissalatu salam nínú háyà yìí dẹ̀lìlù ni wípé àwọn màláíkà àbára ni wọ́n tírúkọ́ ọlọ́wọ́ bá lékẹ́lá ń bá wọn sọ̀rọ̀ ọlọ́wọ́ bá lékẹ́lá dájú ọ̀rọ̀ kọ wọn ó túnmọ̀ sí àwọn màláíkà o wọ́n ń bẹ ẹ̀dà ọlọ́wọ́ bá ní wọ́n tàgbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn gbogbo èyí láti gbéyàwó ní pọ̀síwẹ́lánà أما تسواج يا جمال قراءة القرآن بسم الله أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من بها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون بارك الله فيكم آه nítẹ̀síwájú lórí àyà yìí àti ọlọ́run bá nìkan ń bá ọ̀rọ̀ lọ ọlọ́run sọ fáwọn màláíkà pé inni ja'ilun fil ardi khalifa ọlọ́run bá sọ fáwọn màláíkà pé èmi ọlọ́run bá nìkẹ́lá mo fẹ́ dá sí orí ilẹ̀ khalifa a khalifa àti jẹ́ kó yọ wí pé nǹkan tó ń pè ní khalifa òun náà ni qawmun yakhlufu ba'duhum ba'dan qarnan ba'da qarnin wa jilan ba'da jilin ìtàn pè ní khalifa òun náà ni àwọn ìjọ kan tó jẹ́ sí wípé wọ́n ma wá lẹ́yìn ara wọn táwọn kan bá ti lọ àwọn mí táwọn ẹyẹ bá tún lọ wọ́n tún fa wọn mí ilẹ̀ tí ó rọ́pò wọn nìtàn pè ní khalifa nìyẹn tí sẹ́ńtúrì kan bá ti lọ sẹ́ńtúrì ní ó yóò rọ́pò wọn tí jíìlù kan bá ti lọ jíìlù mí ó rọ́pò wọn ṣùgbí ọlọ́run bá nìkan ti ṣe àwọn mànẹ́bí ádámù ní tọ́lọ́run bá nìkan dá sórí ilẹ̀ adékúyà pé táàwù tó wà mí báyìí táàwù almubalaghah ni tó túmọ̀ sí pé nǹkan yẹn dógúngó iṣẹ́ ìmọ̀gbapò fúnra wa iṣẹ́ tó dógúngó tí ó mọ̀ ṣẹlẹ̀ láàrẹ́ nínú ìgbésí ayé àwọn mànábì Adam ni eléyìí báyìí nínú àwọn delil nínú àwọn ẹ̀rí ló wà nípa ìjọ́lọ́wọ̀n ọba ọlọ́run torí pé síwájú kọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá tó dáwọn ma nẹ́bí Ádámù lọ́lọ́n ti sọ bí òun ṣe fẹ́ ṣètò ìṣẹ̀mí wa ẹ sì rí pé látijọ́ tọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá ti dáwà bí nǹkan yìí ṣe ń ṣẹlẹ̀ náà nìyẹn kò yàtọ̀ sí bọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá ṣe lóhun pé gbogbo dídá ọmọ nẹ́bí Ádámù títà lùkẹ́yà mọ́ fi nǹkan báyìí ó ti tí nǹkan ẹ̀dẹ̀ ń padà ṣẹlẹ̀ ní ìbámu sí bá ti fún ní nírò pé yóò mọ̀ ṣẹlẹ̀ ọlọ́run ọba ní gẹ́lá kọjá ọba tí ó sọ̀rọ̀ tẹ́wàá rí pé tí ó mọ̀ ṣẹlẹ̀ ó yapa sí nǹkan tọ́lọ́run sọ ni ìtọ́ sí khabar al-waqi' kọjá sí pé ìrótà fún ni kó máa dọ́gba kó máa ṣẹlẹ̀ kó máa ṣe déédéé pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ gangan ká sọ pé báyìí ni nǹkan rí kó sì jẹ́ pé nígbà tá a bá rí nǹkan yẹn tí bá ń ṣẹlẹ̀ bí ó ṣe máa rí náà nìyẹn ká má sọ pé dúdú ni nǹkan ká má wá bá a ní funfun ó jẹ́ pé ìró tá a fún ni ó yapa sí nǹkan tí ń ṣẹlẹ̀ ìtàn pè ní ọwọ́ nìyẹn mukhalafatul khabar al-waqi'i kí ìró tá fún ni kó yapa sí tí ń ṣẹlẹ̀ ìrọ́ nìyẹn ṣùgbọ́n mutabaqatul khabar wa muwafaqatul khabar al-waqi'i òun náà pè ní ọlọ́run bá ní bí ohun ọlọ́run bá lè kíláṣí fẹ́ ṣètò àwọn ọmọ ànábì ádámù lè lè báyìí ọlọ́run bá lè kíọ́lá sọ fáwọn màláíkà bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀rí tó túmọ̀ tó tó tú eléyìí báyìí ni àyà tó wà nínú suratul 165 tọ́lọ́run bá lè kíláṣí pé wa huwa alladhi ja'alakum khala'ifal ard ọlọ́run bá ní òun ọlọ́run bá ní ó dá yín ló dẹ́yìn ọmọ ànábì ádámù àwọn tí ó ṣe yín ó dá yín lẹ́ni tí ó ma gbáṣẹ́ sí fúnra wọn tíjọ kan bá ti lọ tí àwọn ìyànà kan bá ti lọ àwọn ará míì ó ma jáde lẹ́yìn wọn tí generation kan bá ti lọ generation kan ma papò fún wọn ó dá yín ní khala'ifa khala'ifa al-ard nínú àyà mi nínú suratul naml àyà 62 ọlọ́run bá rí kí wọ́n yẹ ja'alukum khala'ifa al-ard wọ́n yẹ ja'alukum khulafa al-ard jami'u kan ni khulaif jami'u kan tó ni khulafa àbí ẹ̀kọ́ ni méjèèjì jami'u jami'u náà ni ọlọ́run bá lóhun ọlọ́run bá lòun dá yín lòun ṣe yín ní khulaif al-ard àwọn tí yóò máa gbàṣẹ́ sí fúnra wọn tẹ́nìkan bá ti lọ táwọn míì ìran míì ò máa rọ́pò wọn òun lòun ṣe yín báyìí lórí ilẹ̀ nínú àyà mi nínú suratu Zukhruf àyà 60 ọlọ́ni walau nasha laja'alna minhum mala'ikatan fil ardi yakhlufun ọlọ́ni tó bá yẹ kó bá wù àwọn ọlọ́run bá bẹ́ẹ̀ ni tó bá wà nínú màṣí àwa ni àmọ́ torí pé kò wà nínú màṣí àwa kò wù wá làbí ṣe bẹ́ẹ̀ torí pé ma sha Allahu kana ìtọ́lọ́run bá bá fẹ́ ní máa ń bẹ ní sì máa ń ṣẹlẹ̀ wa man lam yasha lam yakun ìtọ́lọ́run bá fẹ́ kò ní ṣẹlẹ̀ so ìwọ tí ọba ń sàárẹ̀ mọ̀ pé ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ ni kése pé ẹnìkan ló fi kàn ọ́ bọ́lọ́run ọba ọba fẹ́ kọ sàárẹ̀ ò lè sàárẹ̀ láíláí ìwọ tó bá fẹ́ ṣe nǹkankan tó rí ṣe márùn kó wọ́n ń sàṣí ó lè yín ni ọlọ́run ọba fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé nǹkan ni ọlọ́run ọba ọ̀fẹ́ kó rí ṣe ló fi rí ṣe bọ́lọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ kódà káwọn èèyàn fẹ́ bẹ́ẹ̀ hmm? ọfẹ́ gbaṣẹ́ kan iṣẹ́ ẹni ọ̀wá bọ́ sí ọlọ́wọ́ márùn páwọn ará lé yín ni òjì orí ṣe ọlọ́wọ́n bá ní òní nǹkan ní ọbọ̀ sí torí pé bọ́lọ́wọ́n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kò bá ṣẹlẹ̀ eléyìí báyìí inú àwọn nǹkan táwọn ni yóò dá fún àkódà ilé tí àwọn ará lé wọn ni ìwọ̀n ìjọ́kọ̀ parí wọ́n ti lọ rí nǹkan mọ́bẹ̀ ni Hmm? bọ́rin nǹkan mẹ́bẹ̀ bọ́lọ̀un bá ní kò ní tọ́lọ̀un bá ní kò ní ṣe é ṣe ní nǹkan tán rí mẹ́bẹ̀ ń ṣiṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run ni ọ̀fẹ́ bẹ́ẹ̀ pé kó ti ṣe ṣe lásìkò gbá ní kò ìtúmọ̀ sí pé kò ní ṣe é ṣe bọ́ra rí nǹkan mẹ́bẹ̀ náà inú pẹ̀bú ọlọ́run ọba ni pé kò ní ṣe ọba ní

laja'alna minkum malaika ọlọ́run ní àbá ṣe àwọn àbá dá wọn kan tí ọba jẹ́ màláìka nù yín lórí ilẹ̀ yasulufu táwọn náà ọba máa táwọn náà ọba máa fún ọba máa rọ́pò ara wọn lórí ilẹ̀ tó yẹ pé táwọn kan bá ti lọ àwọn màláìka mìíràn tó mú àwọn náà tó bí àwọn míì tí ó ilẹ̀ àwa lọ́lọ́wọ́ bá àríkẹ́lá àwọn ọmọ àmẹ́bí adámà lọ́lọ́wọ́ bá àríkẹ́lá dá nǹkan nì fún náà nínú àyà mi nínú suratu Maryam bá 59 ọlọ́mí fakhalafa min ba'dihim khalfun ọlọ́wọ́ bá ní lẹ́yìn àwọn wọ̀nyí àwọn èèyàn kan àwọn generation mi tún wá dé lẹ́yìn wọn ẹ̀ fakhalafa min ba'dihim khalfun gẹ́gẹ́ bí ètò Ọlọ́run bá lórí àwọn ẹ̀dá náà bàtọ́nà ọba ní kíláwí báyìí wípé òun fẹ́ dá khalifa sórí ilẹ̀ àwọn màláíkà wá ń sọ fọ́lọ́wọ́ bá wípé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku ad-dima' àrínà àwọn olùmọ̀ nípa tafsir tán ní khalifa tọ́lọ́nù fẹ́ dá lórí sórí ilẹ̀ ìwọ́n ní ànẹ́dì Ádámù nìkan lọ́wọ́ bá lẹ́kẹ́ lágbà lórí pẹ̀lú khalifa yìí nítorí pé ànẹ́dì Ádámù jẹ́ khalifa Ọlọ́run bá lórí ilẹ̀ ẹ́ ó jẹ́ khalifa ẹni tó yẹ́ sí pé ṣùgbọ́n arọ́pìlú sọ̀rọ̀ eléyìí tí ó lálàáfíà tí ó bá mú jùlọ nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ nípa tẹ̀síru sọ o ní kéèkéé sàmẹ́bí adámà nìkan gbogbo alọ́lọ́wọ́ bá nìkan lágbàlérò nítorí gẹ́ni nítorí ọ̀rọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn ẹ́ ilé ìrẹ́gbẹ̀ ní tẹ̀síru Qur'an ní Qur'an ọlọ́ọ̀bá eléyìí báyìí tí ó jẹ́ dẹ̀lílù tó jẹ́ pé akéèkéé sàmẹ́bí wàyẹ́sìkù dìmá àwọn màláíkà ń sọ fọ́nà ọba lẹ́ni tí ń bèèrè lọ́dọ̀ Ọlọ́run Ọba torí pé hamza tó wà nílá hamza tó istifhamu ni hamza ilé ìta fi ń bèèrè ni ataj'alu fiha ay atakhluqu fiha tí wọ́n náà ọba adékẹ́ọlá wọ́n bèèrè wàyẹ́sìkú dìmá tí ó dẹ̀ máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ kò yíra nìsì tí ló fi jẹ́ sí pé àwọn màláíkà wọ́n gbàgbọ́ yé wípé àwọn tọ́nà ọba àlékẹ́lá fẹ́ dá sórílẹ̀ ìkéésà náà adámọ̀ nìkan lẹ́mi sọ pé àtẹ̀jẹ̀ àìlú fi há mẹ̀yìfsìlú fi há wàyẹ́sìkú dìmá ìtàwọn màláíkà gbẹ̀ e lérò ni ẹ́ jínsù àwọn tí ó mọ̀ sí irúṣẹ́ ìran àwọn tí ó mọ̀ sí irúṣẹ́ ìlọ́wọ́lọ́wọ́ àlékẹ́lá fẹ́ dá sórílẹ̀

nígbà pé wọ́n mọ ìmọ̀ yìí látara ìmọ̀ kan tọ́lọ̀ ọba àríkẹ́lá fi mọ̀ wọ́n ní ìmọ̀ ìṣẹ̀ṣà ẹ́ ni wọ́n fi ń bí ọlọ́run ọba léèrè ìbéèrè tán bí ọlọ́run ọba yìí àbí ká sọ wípé bọ́yá wọ́n fura mọ́ nǹkan yìí látara àtọ̀bíàtù wípé tọ̀bíà bàṣàríyà àtọ̀bíà tún bàṣàríyà ní pé wọ́n máa ṣe fasad wọ́n máa ṣe àdámọ́ mẹ́ẹ̀dẹ́ yẹn ní pé wọ́n máa sàbúrú wọ́n sì máa tàjẹ́lẹ̀ kò yé báyìí nítorí pọ́lọ̀wọ́ bá níkẹ́ láti jẹ́ kó yọ yí pé òun fẹ́ dá àwọn Adam látara salsal min hama'in masnun látara àrọ̀fọ̀ látara àrọ̀fọ̀ tí ó gbẹ tó gbẹ látara bẹ́ẹ̀ lòun ti dámà nábi adama àwọn màláìkà wá dárí kan fúra mà látara pé tọ̀bí ààbí tí ọlọ́run ti fẹ́ dáwọn yìí kò sí wọ́n ṣe fasáàtì náà fi ń bí ọlọ́run bá lè rí bẹ́ẹ̀ tàbí ká sọ pé wọ́n gbàgbọ́ yé wípé inú kàtà ń pè ní khalifa òun náà ni ẹni tó yẹ sí pé yóò máa ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn tí ó sì máa ṣe òpinya láàrin àwọn èèyàn tí ó máa la ìjà láàrin àwọn èèyàn tí ó máa ṣe ìdájọ́ láàrin wọn lórí àwọn àbòsí tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn tí ó sì máa já padà fún wọn àwọn nǹkan èèwọ̀ tí wọ́n bá ń ṣe kíni tó bá ń ṣe láàrin ara wọn tí wọ́n bá ń àbòsí tó bá ń ṣe fúnra wọn àwọn ẹ̀ṣẹ̀ tó bá ń ṣe so nítorí ẹ̀ nígbà pé wọ́n gbàgbọ́ yé nípa pé kọ̀lífà ẹni tí ó máa ṣèdájọ́ láàrin àwọn èèyàn ni sẹ́mọ̀ pé tàbá ti rí wọn máa ṣèdájọ́ ní ìpáwọn èèyàn kan máa sàbúrú wọn máa ṣe fasad láti rẹ̀ tí ó máa dájọ́ láàrin wọn ó ní ìpáwọn èèyàn kan máa ṣe àwọn mahari wọ́n máa sàwọn tọ́lọ̀ wà ní so bí ìgbà wípé wọ́n gbàgbọ́ yé rẹ̀ látara pé kọ̀lífà o ó túmọ̀ sí pé a jẹ́ pé wọ́n mọ̀ sàbúrú ni wọ́n fi ní wọ́n fi mọ̀ láti rí kọ̀lífà àríwẹ̀kọ́ ni eléyìí báyìí ni àwọn tó súnmọ́ tí àwọn olùmọ̀ sọ pé ó súnmọ́ in tó fi ma àwọn màláíkà tàbí bí ọlọ́wọ́ bá dé ìpé àtàjì àìlú fi ha láyé yóò fìdí fi ha ọ̀yẹ́ tàbí ká sọ wípé àwọn màláíkà yìí wọ́n fi wọ́n ṣe òdiwọ̀n àwọn tó ti ṣáájú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́fi wó pé tabanẹ́ká kọ́sà àwọn ìran àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú àwọn tó ti ṣáájú wọn kò yí bá ní sí yìí ṣé kìí ṣe pé àwọn náà mọ̀ sí yìí wọ́n mọ̀ sí ìbàjẹ́ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ti ṣáájú wọn gbé orí ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àwọn apákan náà mọ̀kàn sí irú ìṣẹ́sọ wípé àwa nìkan àwa kọ́ ni ẹni alákọ̀ọ́kọ́ tọ́kọ́ gbórí ilẹ̀ yìí pé àwọn kan ń bẹ àwọn àlìjẹ̀nú ti gbórí ilẹ̀ yìí rí kọ́nà balẹ̀kẹ́lá nígbà tán ṣe fàṣáàdì lọ́wọ́ balẹ̀kẹ́lá lé wọ́n dàbí gbà ipá àwọn màláíkà yẹn nígbà pé wọ́n fi wá kọ́ọ́sà wọ́n fi wá wọn wọ́n gbé wa sí ipò àwọn tó ti ṣáájú wa wípé ah, ẹbáwọn tó kọ́kọ́ gbórílẹ̀ yìí náà rí ṣe bí fàṣádẹ́ làwọn náà ṣe sọ tó fẹ́ ìrọ́lọ́wọ́ bá ṣe lè páwọn tí ó tún padà máa ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹni ìsáájú ṣe táyé ọlọ́ọ̀bá fi lé wọn kú mẹ́ ṣe lè pé náà làwọn náà fẹ́ máa ṣe ṣe lè pé àwọn tó tún padà lé wọn sínú so wọ́n ní àárínú àwọn olùmọ̀ nípa tẹ̀sí tán ní bọ́yá yẹn ló fún àwọn màláìkà lára tán fi sọrú nǹkan tí wọ́n sọ yìí eléyìí tó bá jẹ́ ń bẹ̀ àwọn màláìkà sọ fọ́lọ̀ ọba alẹ́kẹ́lá pé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku diman so ẹ́rì pé ìbéèrè làwọn màláìkà bí ọlọ́wọ́ ba léèrè ìbéèrè tí kìí ṣe ìbéèrè a gbígbà pé èèyàn ti ń gbóyàn lẹ́nu kọ́ pé ọlọ́run tó wá fẹ́ dá sórí àwọn tọ́wọ́ bá lè jẹ́ ni ọlọ́run bá lékẹ́lá ọlọ́run bá dá àwọn ní ẹ̀dá tó pé kọjá kí wọ́n máa ta ọlọ́run ọba lẹ́nu ṣe pé wọ́n kí ń lọ́run ìta ọlọ́run lẹ́nu lọ́run ni àríwẹ̀kọ́ ta lórí pọ́ fi ń ṣe kéta ọmọ nẹ́bí adama lórí pọ́ fi ń ṣe kéta wa nítorí pé àwọn màláíkà ti láàyè ibi tọ́lọ̀ ọba dá wọn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ iná ní sánmà kí wọ́n náà máa ṣe kéta wa lórí ìmọ̀gbórinlẹ̀ sí nígbà èsì pé orí ilẹ̀ lọ́lá ju sánmà lọ àìbẹ̀ẹ̀kọ́ ni so kìí sí pé wọ́n ń béèrè béèrè torí pé a rí náà àwọn olùmọ̀ nípa tẹ̀fsí tẹ́lá ni tí wọ́n ń ṣe kèéta wọ́n ń pẹ́ gan àwọn ọmọ ànábì ádámà náà fi sọ̀rọ̀ yìí haṣa wàkálà kò rí báyìí tó pé hasad ń kọ́ ẹ̀ṣẹ̀ ni àìbẹ̀kọ́ ni nǹkan tí ò dáa ni hasad ẹ́ àwọn màláíkà sì ní ọlọ́run bá adéká ti fọwọ́ mọ́kùn bí kan máa ṣe ọlọ́run bá ká máa jẹ́ ẹni tí ó máa pẹ̀ gan ọmọ kìí ṣe irú àwọn ìbéèrè tí wọ́n ń béèrè lélẹ́yìí kìí ṣerú àwọn ìbéèrè ẹni tí ń ṣe kìíta àbẹ́ni tí ń gbú ọlọ́run bá lẹ́nu ní èyí báyìí ṣòhálù ìsìnlámù ni ṣòhálù ìsìnlámù ostikshaf kí ẹ máa bèèrè bèèrè láti nímọ̀ nípa nǹkan kọ́ máa bèèrè bèèrè láti wádìí nǹkan pé à mo fẹ́ mọ̀ nípa nǹkan kí ẹ máa bèèrè lọ́dọ̀ ẹni tí ó lè ìbéèrè táwọn màláìka ń béèrè ìbéèrè ẹni tí ń wá mọ̀ ni ìbéèrè ẹni tí ó fẹ́ mọ̀ nípa tó rú lójú àbí nǹkan tí ó pamọ́ tó pamọ́ sí ni wọ́n fẹ́ mọ̀ kí ni hikma wọ́n fẹ́ mọ̀ kí ni ọgbọ́n àti ìdí tó rọrùn bá nìkan yí fẹ́ dá àwọn ọmọ anábì Ádámù sórí ilẹ̀ àwọn tó yọ ẹ̀ eh, tí ọ fẹ́ dá ìrẹ ọlọ́run bá ṣe tẹ̀sí pé kí ni hikma tó ìfẹ́ dá wọn tó yìí jẹ́ sí pé wọ́n máa ṣe fasad lórí ilẹ̀ wọ́n máa tajẹ̀ ẹlẹ̀ àwọn rí ìmá ṣe fasad lórí ilẹ̀ yẹ àti máa tajẹ̀ ẹlẹ̀ yẹ ìmá saburú ìmá ṣe zina ẹ́ fasad gbogbo tọ́lọ̀ ọba àlẹ́pẹ́lọ́ fẹ́ náà pè ní fasad ìmọ̀ ṣe tọ́lọ̀ ọba ọ̀fẹ́ tó takòfin ọlọ́ọ̀bá lórí ilẹ̀ àti mọ̀ tàjẹ́lẹ̀ yẹn sẹ́mẹ̀ pé mọ́sádà ní sẹ́mpa burú ni àìdá ni àbẹ́ẹ̀kọ́ ni nígbà táwọn ti rẹ́gẹ́ bí mọ́sádà yẹn làwọn ti wá wọn pé àwọn pé aburú ni wọ́n mọ̀ ṣe kí ló wá kí ni hikma tí wọ́n lọ́wọ́ bá gbé dá wọn wọ́n dẹ̀ mọ̀ pọ́lọ́wọ́ bá rí gẹ́lá ní hikma tó gbé dá wọn ó wá fẹ́ mọ̀ hikma yẹn tọ́lọ̀ fẹ́ fẹ́ dá wọn nítorí pé wọ́n mọ̀ pé mọ́sára làwọn mọ̀ so sẹ́nu pé tẹ́ bá gbé aburú nìkan yóò mọ̀ yóò mọ̀ dálẹ̀ òkè kí wá ní reason tọ́jú wá fẹ́ ṣe wọn tọ́jú wá fẹ́ rí bẹ́ẹ̀ ẹja mọ̀ reason káàbì mọ̀ lọ́bí ń fi ọlọ́wọ̀n bá léèrè báyìí àwọn òròyìn pé tó bá jẹ́ sí pé mọ̀rọ̀dù ọlọ́wọ̀n bá èròǹgbà ọlọ́wọ̀n bá tó fẹ́ dá àwọn èèyàn sórí ilẹ̀ òun lè nítorí ìbádà ni tó kọ́ ma jọ́sìn fọ́lọ́wọ̀n bá ni ẹ́ ìbá wa náà ìbá ń jọ́sìn fọ́lọ́wọ̀n bá fa nahnu wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak tó bá jẹ́ pé ìdí tí wọ́n náà bá nígbà fi dá wọn sórí ilẹ̀ ní kọmọ bá rẹ̀ bá jọ́sìn ní àwánà ìṣe irú nǹkan báwọn irú fàsáàdì táwọn sì fẹ́ ṣe ìyàwó ní ṣe tó kí wá ní hikima tí wọ́n náà bá fẹ́ dá wọn tó bí wá jẹ́ sí pé ọlọ́run bá nígbà fẹ́ dá wọn sí orí ilẹ̀ tẹ̀síwíhùn ní báyìí ni pé àwọn náà

ọlọ́wọ́ bá ní kí wá dá wọn lóhùn ọlọ́wọ́ bá ní kí wá dá wọn lóhùn pé inni a'lamu ma la ta'lamu ọlọ́wọ́ bá ní inni a'lamu ma la ta'lamu ọlọ́wọ́ bá ní à ìmí ọlọ́wọ́ bá ní kẹ́lá mú nímọ̀ nípa tẹ́yìn mọ̀láka ò nímọ̀ nípa rẹ̀ ó túnbọ̀ sí kọ́lọ́wọ́ bá ní fi ìmọ̀ rinlẹ̀ fún àwọn màláíkà ṣùgbọ́n ìmọ̀ wọn ìmọ̀ tó dínkù ni torí pé mẹ́lá tàìlàmù in tí ẹ mọ̀ ó túnmọ̀ sí pé àwọn màláìkà ní tí wọ́n mọ̀ wọ́n sì ní tí wọ́n mọ̀ inú tí wọ́n mọ̀ òun náà ni ìmọ̀ hikma tọ́lọ̀wọ́ bá ní gáyẹ́ torí ẹ̀dá àwọn èèyàn sórí ilẹ̀ ọlọ́wọ́ bá wá mọ̀ inú àwọn ìmọ̀ tó jẹ́ sí pé ọlọ́wọ́ ma

individual nínú àwọn èèyàn àtà màláìkà individual àwọn èèyàn ń bẹ tọ́lọ́lájọ àwọn màláìkà lọ agẹ́kọ̀ọ́ ni àwọn àmìyà ìlọ́hìn wọ́n lọ́lájọ àwọn màláìkà lọ nínú àwọn individual èèyàn tọ́lọ́lájọ àrínà màláìkà lọ ṣùgbọ́n jíńsù tá bá ń sọ ọ̀rọ̀ yìí nípa ìran màláìkà

kò sáàbùrú nínú nǹkan yẹmá ẹ́ tí mọ́síláhà tó láti lè pọ̀jú mọ́sádà lọ ẹmọ́ ṣe nǹkan òun ó dà kọjọ́ pé mọ́sádà wà bẹ̀ òye àyàfi tó bá jẹ́ alìmọ̀síláhàtú alwahmiya in táwọn èèyàn rò pé mọ́síláhà wà bẹ̀ tẹ̀ pé a lè rẹ́ni tí ó sọ fún aníṣì pé àǹfààní bẹ́ẹ̀ bí ọtí mímu ẹ́ ṣe maslaha hakikiyya lọ́wà bí ọtí mímu ni àbí maslaha wahmiyya ṣe àǹfààní gẹ́gẹ́gẹ́gẹ́ wà bí ọtí mímu ni àbáwọn èèyàn lẹ́rù bá àǹfààní wà bẹ́ẹ̀ kò sáǹfààní kankan níbi ọtí mímu àwọn èèyàn ni wọ́n rò bẹ́ẹ̀ almaslahatu wahmiyya kò àwọn èèyàn lè máa rò pé orí wà nìkan kọ́ mọ́sí orí mẹ́ àṣà àti ìhìbù ṣe yàrù ọwà ṣẹ́rù lẹ́kù ẹ̀rẹ̀ níbẹ̀ nǹkan kẹ́rùn àárín tí ó sì jábùrú fún yí àti pé tó bá jẹ̀wà jẹ́ pé mọ́síláhà bá wà ń bí ọtí kàmáyàtàwà hàmù ẹgẹ́ bí àwọn kan ṣe sí àbẹ́ẹ̀kọ́ ni kò ní ṣe nǹkan ni àbí aburú tó wà ń bí ọtí mímu kódà àwọn tó ń mú tí gan tó bá ká ń pàdé rẹ̀ díẹ̀ náà ni náà wọ́n kà ó lè ní pàrùnú rẹ̀ nígbà lára àwọn àǹfààní ọtí lọ́dọ̀ àwọn ènìyàn nínú wọ́n lè ní ń pàrùnú rẹ̀ wọ́n lè ní à èyàn wà tó bá <laughs> ẹ̀dàkùn sẹ́yìn ó wá tó gbogbo ẹnu tọ́mọ̀ fi kún kọ́tà yíò wá tó làákà ìrẹ tí ọ̀nà àìmẹ́yẹ orin ní ọ̀sọ̀rọ̀ fún ẹ̀dàkùn sí àǹfààní òtútù tí ó fẹ́ gbẹ́nu olótọ́ àǹfààní kọ́ gbogbo gbogbo tó àbúrú tí sí kódà àwọn tí wọ́n ń ṣe ọtí àwọn gánmà yí pé inú tó burú jù láyé tó yára pààyàn jù tó sì ba ẹ̀yà ara rẹ̀ jẹ́ jù lọ́rọ̀ tí mo mọ́ wà àbí ẹ̀yẹ rí ní orí àwọn tí máa mú tí lérí wọ́n ti máa ń gbẹ̀rẹ̀ ẹ̀ tí orí wọ́n máa ma àǹfààní èrí rò pé àwọn mànẹ́bí adábọ̀mọ̀ ṣe tó ń fi rí pé ọ̀tọ̀ fún wà lórí ilẹ̀ àǹfààní rẹ̀ àǹfààní ìwà lórí wọn pọ̀ ju ìwà lórí ilẹ̀ wọn pọ̀ ju àìdátẹ́yìn rò pé wọ́n ṣe ẹ̀rọ kò tí ìbá lè ṣe nítorí pé náà àǹfààní tí ó wà lórí tọ́wà níbi dídá àwọn ni pé nínú wọn lọ́wọ́ bá ní kílùsù yàwọn ẹ̀dàkùn yíyọ àwọn ànẹ́bí ọlọ́run bá ní àwọn ànẹ́bí adama àǹfààní rẹ̀ ju aburútàwọn yẹn ṣe lọ àbí òjò aburútàwọn yẹn ṣe lọ torí pé náà bí yá sọ́lọ́ ọba yọ yẹn àwọn tó lóore ju àwọn màláìkà lọ ní wọ́n jẹ́ ṣe tí wọ́n gé mọ́sílá à ń bẹ níbi kọ́nà wà lẹ́gbẹ̀rẹ́ ajá àwọn ànẹ́bí adama

nínú wọn ni aṣùhàdá àwọn tí ó kú fẹ́ sí Ọlọ́run Ọba fún wọn jẹ́nà láìsí hisab láìsí sírò kò yí báyìí sí náà àwọn maslaha ni nínú wọn láti rí àwọn as-salihun àwọn ẹni rere táwọn onímọ̀ sí fasad lórílẹ̀ nínú wọn láti rí àwọn az-zuhad àwọn tí wọ́n jẹ́ ẹni tí ọráyé tó pàtàkì tó lọ́dọ̀ náà bá ju dúkìá ilé ìlọ inú láti láwọn ìbáàt àwọn tí ó ma jọ́sìn fọ́lọ̀ ọba lórí ilẹ̀ tí ó ma jọ́sìn tààrà tí ìbádà ọlọ́ọba àdíkẹ́lá tí ó ma lọ lójú méjèèjì lórí ilẹ̀ sẹ́mẹ́ pé àǹfààní lòyún tó ju aburú wọn ma tàjẹ́lẹ̀ wọn ma ṣe ni wọn ma ni nínú àwọn ọmọ àgbẹ́bẹ̀ aráàmà láti nínú àwọn asnaf àwọn táwọn wí nínú wọn láàrin àwọn al-awliya àwọn tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́ọ̀bá wọn wà nínú wọn láti rí nínú wọn láti rí àwọn al-abrar àwọn ẹnire al-muqarrabun àwọn tó súnmọ́ Ọlọ́run bá àrínú wọn tó jẹ́ nire tí wọ́n ní máa ṣe fàṣà àdábí àrínú wọn ẹ́ al-ulama àwọn àfà tí wọ́n máa pèpè sójú ọ̀nà Ọlọ́run bá tí wọ́n máa pe nínú wọn láti rí alàmìlún alàìlàmáwò alàmìlún àwọn àfáàfẹ́ kún wọ́n kí wọ́n tán lókè wọn àti àwọn alkhọ́ṣẹ̀ẹ́wù àwọn tó jòrò payọ̀ lọ́wọ́wà àwọn tó jòrò tẹ́ríba fọ́lọ́wọ́wà ẹgbẹ́ gbogbo ní báyìí mafsada ni àárín náà a maslaha ni àǹfààní ni àárín náà annuhibbuna lahu tabaraka wa ta'ala àwọn tí ó nífẹ̀ẹ́ bá tààrà àwọn tó yẹ́ àwọn tí ó máa tẹ̀lé jù sí ọlọ́run bá gbogbo léyìí nínú àwọn àǹfààní tí ń bẹ lára dídá àwọn mànẹ́bí adámọ̀ sórí ilẹ̀ ni ẹ̀táwọn màlẹ́kà ọmọ ọlọ́ba ní kẹ́kọ́ bá aṣẹ́ gbogbo wọn nítorí ẹ̀ orin ilẹ̀ nínú hadith sí ọ tọ́wà nínú sahih wípé àwọn màláíkà ní màláíkẹta idha sa'adat ila rabb tabaraka wa ta'ala bi a'mali ibadihi tí wọ́n bá gòkè lọ bá ọlọ́run ọba

tó bá wà lọ sọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run bá ní pé mo sọ pé kaifa taraktum ibadi kaifa taraktum ibadi báwo irú pòwó lẹ́fi àwọn ẹrú mi lẹ̀ sí ìgbà tẹ́ kú láàrin wọn lórí ilẹ̀ kaifa taraktum ibadi wa yaqulun àwọn ẹlẹ́kọ̀ọ́ ma sọ fọ́nà ọba wípé ataynahum wa hum yusallun ìgbàta wàhún yóò sọ̀dọ̀ ìgbàtàájì tó fi wọ́n lẹ̀ náà tá máa bọ̀ wá sókè a fi wọ́n lẹ̀ ní ti ń kí ọ̀rọ̀ náà ni ilé báyìí nǹkan tó fa ni pé àwọn màláìka yàtà àkọ̀bù nà fi nǹkan tó fa ni pé wọ́n a máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa wa a ti sàlàyé ìrìn lánàá nígbà tá sáré nípa iṣẹ́ àwọn màláìka pé àwọn kan bẹ wọ́n sí pé ó nígbà tí wọ́n nígbà tó jùmọ́ bá

bákanáà yajtami'una fi salati subhi wa salati al-asr àwọn màláìkà tí ó gbàṣẹ́ lọ́wọ́ ara wọn ìwọ́n a máa kójọ papọ̀ wọ́n máa pàdé wọ́n tó gbàṣẹ́ lọ́wọ́ àwọn pàdé níbi salati subhi àti salati al-asr tó tó nípa àwọn kó jù àwọn kan àwọn tọ̀hún náà táwọn agbàṣẹ́yìn àwọn náà kò amẹ́lú náà qabla al-layl àwọn náà kò lọ́sọ́dọ̀ náà wà òun ni gbónú wọn tọ́jọ pé ataynahum wa hum yusalluna wa taraknahum wa hum yusalluna naam àrínà inni a'lamu ma la ta'lamun òní pé ọlọ́run bá ní kílájí kó lọ pé òun ní hikma tó wà mufassala òun ní ìdí àti ọgbọ́n tí ó kún rẹ́rẹ́ tó sì wà ní fọ́súwẹ́wẹ́ nípa dídá àwọn èèyàn tó ń fẹ́ dá sórí ilẹ̀ yìí ilé

ẹ̀yin rò pé gbogbo ilẹ̀ ìjọsìn fọ́nà ọba ẹ̀rù pé gbogbo ilẹ̀ ní ọlọ́run ẹ̀rù pé gbogbo ilẹ̀ dáa kéde sì ń bẹ láàrin yìí tẹ́yìn òsì mà tó ìjẹ́ sí pé òun ò rí bẹ́yìn tí ń ròyìn ara yìí mú wípé nùsàbí hamdika wọnùkọ́dì sùlẹ́kà òun ò rí bẹ́ ẹ̀yin ò mọ̀ èmi sì mọ̀ nípa yìí èmi sì mọ̀ yìí pé bẹ láàrin yìí àwọn olùmọ̀kan ní wọ́n ní ìdí tọ́lọ̀ bá sọ pé inni a'lamu ma la

àwọn fẹ́ máa gbé orí ilẹ̀ yàtọ̀ fún àwọn mànẹ́bí adama wípé ọ̀rọ̀ yìí nígbà pé àwọn màláíkà ń kọ pòpósà síwájú ọlọ́run nígbà pé wọ́n mẹ́kì tọ́lá wọ́n ń fọ́lọ́ bá pé ọlọ́run àwọn wọ̀nyí máa pa ilẹ̀ jẹ́ ni tọ́lá bù wá ni pé àwa ń ti wá dẹ̀ ní àwọn ọmọ ti tẹ̀sílì àmà kírun fún ọlọ́run bá àmà fọ ọlọ́run bá má kò yí báyìí nísìnyí so pé àwọn ọlọ́ọ̀bà àdékẹ́lá òun sì jẹ́ kúkà wà púpù lọ́mọ gbé orí ilẹ̀ ìsẹ́tọ̀ fáwọn tí yọ́mọ̀ sí bàjẹ́ ni yóò ń bẹ̀ kí wọ́n fi sí tọ́lá bí òun ló lóore fún yín òun ni ó sì bá yín mo kẹmẹgbé kẹmẹgbé orílẹ̀ lọ ẹ̀yin rò pé kẹmẹgbé orílẹ̀ yẹn ẹrù pé ó dáa fún yín ni àníbẹ̀ lọ́wọ́ bá lè kí mọ́ tó wà asùlá in tí ó mú mọ́sùlá àdání jù fún yín lọ jùlọ àti in tí ó bá ìṣẹ̀dá yín mú jùlọ ó ní pé kẹ́ máa gbé sánmà ilé ìtẹ́yìn ò nímọ̀ nípa rẹ̀ ló tẹ́mi Ọlọ́run bá nímọ̀ nípa yín pé bí mi Ọlọ́run bá ti ṣẹ̀dá yín in tó ńlá in tó dá fún yín tó lóore fún yín tó sì bá yín mú jùlọ ní kẹmọ wà ní sánmà kẹmọ wà lórí ilẹ̀ wọ́n ní yín jẹ́ jàwábù tọ́lábù wọn ó ti di tafsir mẹ́ta báyìí pé jàwáàbù lọ́jẹ́ èsì lọ́jẹ́ fún tọ́lábù àwọn màláìkà pa àwọn fẹ́ lọ máa gbórí ilẹ̀ pé ọlọ́run tó bá ikọ́ fẹ́ já sórí ilẹ̀ ó bùkátà àwọn tó wáyé pé ọlọ́run bá ní kẹlá fẹ́ já sórí ilẹ̀ ni àwọn èèyàn mọ̀ sábúrú ó ṣe já wọn lọ́wọ́ káwà lọ́wọ́ ẹkú gbogbo ilẹ̀ ńgbà yẹn lọ́lọ́bà ní káàkiri pé aláìmọ̀kan ní èmi mọ̀ tẹ́ẹ̀mọ̀ mo mọ̀ yí pé kẹ́ wà ní sánmà òun ló ní òun ló mú mọ́síláhà dání fún yín ló máa ń fàdé dání fún inú àwọn tó sọ eléyìí o ní Fakhruddin Ar-Razi kò yí bá ní sí so náà inú àwọn ọ̀rọ̀ tó tún wà níbi ọ̀rọ̀ tí a ń sàlàyé pé inni a'lamu ma la ta'lamun o náà ni ọ̀rọ̀ Qatada Qatada sọ wípé àwọn màláíkà sọ fọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá lékẹ́ sí dáwọn lóhùn ó wípé inni ja'ilun fil ọlọ́wọ́ bá lékẹ́ sọ fáwọn mẹ́lẹ́ka bí inni ja'ilun fil ardi khalifa èmi ọlọ́wọ́ bá lékẹ́ fẹ́ dá sórí rẹ̀ àwọn khalifa wọ́n ní afọ́wọ́kọ̀ dára jíkọ́ ya pé ọlọ́wọ́ bá lékẹ́ lá ń sọ ilé láì fún lẹ́ni tọ́lọ̀ bá lékẹ́ lá ń fún wọn ní ìrò pé ọlọ́wọ́ bá àlékẹ́lá kan ń fún wọn ní ìròyìn ìsìláàrù ni ọlọ́wọ́ bá ń fún wọn ní ìròyìn bàtọ́nà bá bẹ́ẹ̀ ṣe ni kìí pọ́lọ́wọ́ bá àlékẹ́lá ń gbà màrà lọ́dọ̀ wọn a sì nínú àwọn olùmọ̀ nípa tẹ̀sí rẹ̀ bí sùdí tó ń sọ wípé ọlọ́wọ́ bá àlékẹ́lá ṣe ìtìṣàrù ni ìsìtàṣàrọ̀ mẹ́láìkẹta fi khalqi adam tọ́lọ́wọ́ bá àlékẹ́lá ṣe ìsìtìṣàrù pé adam

òun tó fẹ́ ṣí àánú lẹ́jẹ ẹlòmí lórí nǹkan tó fẹ́ ṣe pé à ṣe kì ní yìí ojú wo ni wọ́n tó fi wo ẹ̀dàkùn irú ojú wo lọ máa nẹ́bí adámọ̀ wá fẹ́ fi mọ́ nǹkan tó fẹ́ fi wo nǹkan tẹ́kọ́ náà wà lè kẹ́lá ti parí ètò lórí ẹ̀ bí báyìí sì sù kọ́nà wà lè kẹ́lá kí ó sànù wà lè jẹ́ irú ọ̀rọ̀ الله Allahu نعم. náà nínú àwọn ìntani láti gbọ́yé onígbónà wọn wà tọ́tọ́ pé fil-ardi fil-ardi òun fẹ́ dá sí orí ilẹ̀ kò tí ìbá ní sí ah, ardu nínú àwọn nǹkan ká ní láti mọ̀ nípa rẹ̀ ní pé ìgbà tọ́lọ̀wọ́ bá ní ká fẹ́ ṣe dáhìwẹ̀ tọ́lọ̀wọ́ bá ní ká fẹ́ tẹ́ ilẹ̀ ọlọ́wọ́ bá ní ká ṣe dáhìwò ilẹ̀ yìí ti ilẹ̀ yìí láti Mákà ló fi jẹ́ sí pé Makka ó ní ummul qura gbogbo òlú tí ń bẹ nílé ayé pátápátá ìyá wọn ni Makka àti pé Makka yìí sẹ́ntà ayé ló wà sẹ́ntà ayé ló wà ló fi jẹ́ sí pé Kaaba sẹ́ntà ni Kaaba wà sẹ́ntà gbogbo ayé ni Kaaba wà níbo sì ni Kaaba wà jẹ́mọ́ ní Makka yìí ó ń kálukú wa dáàwà lórílẹ̀ ayé ó ní ìhà tí ó ń kálukú wa dáàbí kọjú sí mẹ́kà àbẹ́ẹ̀kọ́ ni àwọn dáàwà Nàìjíríà ó ní ibi tí àwa ìhà tààgbà kọjú sí mẹ́kà àwọn tó wà ní Europe ó ní kọ́ntì kọ̀ọ̀kan níbẹ̀rún náà tó ní ìhà tó ń kàkọjú sí mẹ́kà ó ti yé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lórílẹ̀ ayé ó ń kálukú wa ní ìhà tààgbà kọjú sí mẹ́kà kódà Mọ̀dínà bó ṣe sún mẹ́kà tó esú mọ́kà tó yẹ kó ní àfúwọ́gbà tọ́pà tọ́jú sí mọ́kà torí pé mọ́kà kàábà orígun ààrẹ gbogbo ayé lọ́wà níbẹ̀rẹ̀ náà bá nígbà ti dé dáhìlú àrùn náà bá ti fẹ́ kú rẹ̀ torí inna awwala jẹ́ sí pé ìgbà míì tí àwọn olùmọ̀ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀rí kìí kàn ṣe pé èèyàn ó kàn débi èrí yóò kàn máa lu ẹ̀rí bó ṣe wù hadith kan bẹ̀rẹ̀ ẹgbẹ́ tí èèyàn bá sọ́ra táàbá mọ gbogbo àwọn eré ìbáyìí yóò sí hadith kú ìgbà míì anẹ́bí a máa sọ̀rọ̀ tí èṣe gbogbo alànẹ́bí ń bá wí ẹ̀ sì ní màá pẹ́kẹ́ gbogbo alànẹ́bí ń bá wí ó láwọn kan tánàbí ń bá wí anẹ́bí sọ hadith kan tí èèyàn bá mọ̀ pẹ́kẹ́ gbogbo alànẹ́bí ń maghribi qiblatu anábìnrin tí ń bẹ láàrin mashrik ibùyọ oòrùn ni mashrik àti maghrib ibùwọ̀ oòrùn anábìnrin in tó wà in between méjèèjì yẹn gbogbo tó bá wà ní between méjèèjì yẹn ní kílá tí gbogbo anábìn bá wí irú àdísì lẹ́rẹ̀ ní ọwà rí tí ó wà lóhun ti rẹ́rì kẹrí pé bẹ́ẹ̀lẹ̀ ní mẹ́ṣíkà tí mẹ́ṣíkà ní kílá ní nàìjíríà yìí á jẹ́ pé wà pé in tó yẹn kìí sí gbogbo ayé lànẹ́bì sọ ṣètọ́bà wára Mẹ̀dínà ni ìdájúkọ ọ̀rọ̀ àwọn ará Mẹ̀dínà ni tó lórí kèé ṣe gbogbo wa ní kí láwá bọ́ síbi ibùrọ̀ oòrùn àti ibùwọ̀ oòrùn lọ́wà láàrin ibùrọ̀ oòrùn àti ibùwọ̀ oòrùn ẹ̀tọ́ ẹ̀rẹ̀ kẹlẹ́yìn fẹ́ kọjú ní Nàìjíríà ìpé bẹ́rẹ̀ ní Mẹ́ṣíkà àti mẹ́gbẹ̀rẹ̀ kébìlà ẹ̀rì pé ẹkọ̀gbẹ́ sí kébìlà ń gbàmì àwọn oríṣiríṣi orí ilẹ̀ orí ayé tó bá jẹ́ pé bẹ́rẹ̀ ní Mẹ́ṣíkà àti mẹ́gbẹ̀rẹ̀ kébìlà bá jẹ́ fìtọ́bù tí wọ́n ẹ̀yìn ni wọ́n kọ sí kébìlà torí pé ibi tí mọ́ṣíríkà àti mọ́ṣíríkà wà lọ́dọ̀ tí wọn táwọn bá láwọn fẹ́ ṣe tàbáyé pẹ́pẹ̀ ẹ̀fẹ́ kọjú sí ajẹ́ sí pé wọ́n fi kíblà sẹ́yìn nìyẹn ẹlọ àwọn tó wà ní Dubai tàbáyé pé bí táwọn kọjú sí Nàìjíríà lẹ́fẹ́ kọjú sí ẹ̀yìn wọ́n kọjú sí kíblà ẹ̀yìn wọ́n kọ sí kíblà pé sojú kìtọ́ọ̀bù àwọn ará Màdínà nítorí pé ibi tí àwọn ibi táwọn fọ́ọ̀lù sí ibi táwọn pọ̀lù sí sí kàábà ibi tí wọ́n gbà dájú kọ kàábà ó ní àárín mashrik àti maghrib in between mashrik àti maghrib ni àwọn gbà dájú kọ sí kàábà irú àwọn sí yìí mashrik gẹ́gẹ́ ni ẹ́kànrọra yẹ fún díẹ̀ ni ẹjọ́ ìdáma ibẹ̀ ni kíbílà ti wá wà àwọn tó bá fẹ́ kọjú sí kíndìlá àti fẹ́ kọjú sí mọ́sírì dám dám adó ẹ̀ẹ́ so ó ní pé bóńkálukú wa àrùn píkà àkàbà báyìí nítorí pé mo fi yẹn ṣàlàyé pé sẹ́ńtà ilé ayé ọlọ́ọ̀bà lè kẹ́lá dá sí so a ń sọ̀rọ̀ nípa dáhíyùn àrùn bí ọlọ́ọ̀bà lè kẹ́lá àwọn wo ni ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣe tọ́wà fún Baytullah àwọn màláìkà ni àwọn ọkọ̀ ṣe tọ́wà fún Baytullah lẹ́yìn tí ọlọ́wọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí láti mọ̀ nípa in tó ní ṣe pẹ̀lú ìtumọ̀ al náà ọ̀rọ̀ yí pé a tí mo ṣàlàyé yìí ẹgbà wá kan tó yẹ pé ó wá látọ̀dọ̀ Ibn Abi Hatim rahimahullahu ta'ala tó wá látọ̀dọ̀ Ibn Abi Hatim ṣùgbọ́n mo yẹ ṣàlàyé rẹ̀ yìí mo ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ nítorí àwọn nǹkan míì lápàdà máa gbọ́ lẹ́yìn ṣùgbọ́n hadith tó gbé wá báyìí hadith wà mursal hadith mursal ó ni ó gbé wá bí ó ṣe ṣàlàyé ẹ̀yẹn ṣébà ní sí so bákan náà nínú sánàdù hadith tí wọ́n gbà látọ̀dọ̀ Ibn Abi Hatim yẹn dọ́ẹ̀kù wà ń bẹ̀ ṣébà ní sí so bákan náà ìdúrọ́jú wà ń kò yí báyìí nìsìn náà kásọ̀ wípé tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ lágbà lérò pẹ̀lú arúgbò mi báyìí ká ní maka ni pé maka lọ́wọ́ ọba àlẹ́kẹ́ sọ pé inni ja'ilun fil ardi khalifa pé mi ọlọ́wọ́ ọba àlẹ́kẹ́ lámọ́ fẹ́ dá sórí ilẹ̀ khalifa wípé maka lọ́wọ́ ọba àlẹ́kẹ́ lágbà lérò eléyìí tí ó sì mútùmọ̀ tí ó kún dání òní kí gbogbo ilẹ̀ lọ́lọ́wọ́ bá lè kẹ́lá gbàlérò lórí ilẹ̀ yìí ṣùgbọ́n pé a ṣe dáṣíwò ilẹ̀ láti Mákà láṣákà fi dáríkà pé a tẹ ilẹ̀ a fẹ́ láti Mákà láṣákà fi dáríkà kò sí èméjì lórí ẹ̀ kò ní báyìí sí so kò sí èméjì lórí àmọ́ ká wá ní ìròrí fẹ́ dá ẹ̀dá sí ní ààyè yìí nínú tafsiru àyà yìí o pé mẹ́kà lọ́lọ́wọ́ bá ní kí lágbà nínú pẹ̀lú ẹ̀ pé bá ní fèsò ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò lálàáfíà rẹ̀ náà ọlọ́wọ́ bá ní kí lásọ yí pé àmàtọ́nà bá ní kí lọ́mbọ̀rọ̀ yẹn nínú àwọn nǹkan tí ó burú nínú àwọn kàbáyé rìzónò òun ni alfasad lórí ilẹ̀ ọlọ́wọ́n bá alikẹ́ọlá ó jẹ́ kíwáyé pé wà látù sí ní fil ardi ba'da islahiha ọlọ́wọ́n bá alikẹ́lá ní ẹ gbọ́dọ̀ sí ìbàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn tí àwọn ẹni ọlọ́wọ́n bá alikẹ́lá tó bá ti sí tán ìṣe fasad lórí ilẹ̀ wàhálà ni kódà ọlọ́wọ́ bá adékẹ́lá jẹ́ gbọ́ra pé jazáù àwọn tí ó bá ń ṣe fasad lórí ilẹ̀ anyukọ̀tálù ẹ́ o ní pé ẹ̀pà wọn ni àwọn musọ́làbù àríkẹ́ kàwọn má gbé nìkú àwọn tó kọ́kọ́ àìdíyàhùn wà àrùjílàhùn tàbí kí a gé ọwọ́ wọn àbí ẹsẹ̀ wọn ní pàṣípayọ ẹsẹ̀ wọn ọwọ́ àwọn ẹ̀tẹ́ wọn ní pàṣípayọ ẹbá gẹ́wọ́ fún ẹgẹ́ sí òsì àwọn yóò fọ́ fìlà ápù ríkàtí ẹ̀lẹ́ wọn pátápátá lórí ilẹ̀ ká lé wọn sí ẹ̀yìn ìlú kò ní báyìí nìsìn ilé yìí báyìí lára bí tí fasad ibi tó lórí ilẹ̀ bákan náà nínú ọ̀ràn fasadi wá ní sáfùtì máa náà wá ó ní àtẹ́jáde tí a mẹ́yí ṣe fi ha wà yẹ́ sí ìdìmá wọ́n ma ṣe bàjẹ́ lórí ilẹ̀ wọ́n dẹ̀ tún ma tàjẹ́lẹ̀ ẹ̀dàkùn sí ẹ̀jẹ̀ títàálẹ̀ wọn sínú ọ̀ràn bàjẹ́ lórí ilẹ̀ àmọ́ ní ilé díkùn kọ́s bádàdà lẹ́yìn tá a bá ti mú ọ̀rọ̀ tó kókó gbogbo nǹkan dání tẹ́kó ti mú gbogbo tí kó gbogbo ìtumọ̀ nǹkan ó ti kó sínú ká tó wá mú ìkan nínú ìtumọ̀ nǹkan yẹ ká wá dá sẹ̀lẹ́sà nítorí ká lè bàjẹ́ kó yàgbé ilé tó burú nù fasad afsadul fasad ẹ̀kí ni gbọ́ yìí ọlọ́run bá ní ọ̀pọ̀ dáadáa tí a máa ń rí díkùn kọ́ọ̀sì rádàlá nínú al-Qur'an tọ́lọ̀ bá ní kí ó ti kọ́kọ́ dápọ̀ kankan tó kó gbogbo kápapọ̀ yóò tó wá dá ìkà sàlẹ́sà ní wọn káàlì bá orí ìkà lágbára tó ọ̀rọ̀ ni tàdá mẹ́lá ìkàtú wà rúṣò fíhà ọlọ́ọ̀bá láwọn màláìkọ̀ ma sọ̀kà lórí láti ọkọ̀dì ní ọlọ́dún wà rúrù fi ha àti Jibril náà ṣe Jibril ò ti súnmù àwọn màláìkà tẹ́lẹ̀ ní tọ́lọ́bá ní tàbí màláìkà Jibril mẹ́wàá náà màláìkà Jibril lábẹ́ẹ̀kọ́ ni àmọ́ náà màláìkà fẹ́ kí a mọ̀ bí Jibril jẹ pàtàkì tó láàrùn màláìkà ọlọ́ màláìkà tó wá dáhùn nìkan yọ nínú jínsù màláìkà pé wà rúrù fi ha dhikrul khass tó bó ṣe gbópa tó nítorí ẹ̀rọ lọ́wọ́ àtẹ́jáde fi ha man yufsidu fi ha wa eh, yasfiku dìmọ̀ a jẹ́ sí pé sáfù dìmọ̀ káta ẹ̀jẹ́ lẹ̀ nínú àwọn fàsáàdì tó yẹ pé ó ní agbára nínú àwọn fàsáàdì tó lágbára ni nínú àwọn kàbáìr nínú àwọn kàbáìr tó ní òbìlọ́wà kálìbà mọ́ ọlọ́ọ̀bà ní gẹ́gẹ́ mọ́ pàtàkì bó ṣe lágbára tó lọ́dọ̀ ọlọ́run báyìí afsadul fasad wa ankarul munkar wa akbarul kaba'ir òun náà ni al-ishraku billah káṣẹ ọba pẹ̀lú ọlọ́run bá ó burú ní káta ìyẹn lẹ́nà abẹ́ẹ̀kọ́ ni afsadul fasad akbahul qabih akbarul kaba'ir abtalul batil òun náà ni kásẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá ó burú jù ṣùgbọ́n gbẹ̀dọ̀ pọ́lọ̀ọ̀bá ní kẹ́lẹ́fẹ́ jẹ́ kí a mọ nǹkankan nínú ayà yìí nǹkan tó yẹ́ yóò mọ tako àtànásùlù àti ìmọ̀ ìtumọ̀ ìjẹ́ kọ̀lífà rẹ̀ nínú hekima tọ́lọ̀ ọba àríkà fi dá ọmọ ànẹ́bí adama sí orí ilẹ̀ ó ní àtànásùlùwà kama bí sí kama rẹ̀ sí ìmọ̀ pààyàn ó ń gbógun ti tànásùlù àbí kò gbógun tànásùlù bíkọ́ sábá ti pa èèyàn kan àìmẹ́yẹ èèyàn láti pakọ́jẹ̀rì lára rẹ̀ sọ́hàwàlálá èròǹgbà ọlọ́run ọba sì ní pé káwọn ọmọ ànẹ́bí adama kama gbórí ilẹ̀ kama sẹ̀mí lórí ilẹ̀ kama bí sí kama rẹ̀ sí ìwọ́wá pa ẹ̀mí tọ́lọ̀ ọba àríkà fẹ́ kó yé tó fẹ́ kó gbórí ilẹ̀ tó fẹ́ kí tàná ṣúrù tó wọ́n fẹ́ káàmà bí káàmà pọ̀ sí wọ́n dí wà kù àbẹ́ẹ̀kọ́ ni ó burú ó sì ná sábà ń tàn bábọ̀ tó pọ́nà ọba ní káfẹ́ sí wá ní kọ̀lífà àbí so ó tako ó tako ìmọ̀ fẹ́ pọ́nà ọba ní káfẹ́ kí a mọ̀ ìgbáṣẹ́ sí fúnra wa torí ẹ̀ ló fi sẹ́ sí pé nínú ayà yìí wọ́n tó dáa nínú àwọn fasad tí ń bẹ ìbádàlọ́ wallahi ìtàjẹ̀ sílẹ̀ burú ṣe rí nǹkan tó lè mú èèyàn tàjẹ̀ sílẹ̀ in tó burú jùlọ ní in tó lágbára jùlọ ó lẹ́nu dọ̀rọ̀rọ̀ tó dì tí nǹkan bá wà á wà wo bóòrùn sí gbópọ̀ sí

ọ̀nà kan tàbí lè gẹ̀mí nìyẹn ẹ́ nítorí ẹ̀sìn nítorí ẹ̀sìn wá pín sọ́nà méjì nítorí pé ẹ̀mí yẹn ṣe kúfùrù sọ́nà ọba ó sa ìmoore sọ́nà ọba ó sa ìgbàgbọ́ sọ́nà ọba ó ń ṣẹbọ sọ́nà ọba ẹ̀mí yẹn kí ẹ̀jẹ̀ rẹ̀ lè títa ẹ̀mí yẹn títa jẹ́tọ̀ nítorí pé ó ti forí gbárí pẹ̀lú tó lágbára jùlọ àríwẹ̀kọ́ ẹ̀sìn ìwìlẹ́ ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀sìn tó lè mẹ́mi lọ o ní tó yẹ́ sí pé kìí ṣe wípé àyẹ́ ṣe kúfùrù sọ́nà ọba ṣùgbọ́n yíwọ ọlọ́ọba ẹ̀sìn ni ẹ̀sìn la fi ń ṣe nítorí pé fàsáàdì lẹ́ni ẹ ṣe wọ́n yẹ kó ṣe zìnà àkọ́pá ẹ̀ sẹ̀pẹ́ ẹ̀sìn ló jẹ́ pé wáyé pé dọ̀rúrọ́tù díì òun ló jẹ́ pé wáyé pé ẹni tó bá pààyàn nítorí himdul ansar kálẹ̀bà nítorí kálẹ̀bà sọ mọ̀lẹ́bí wa kó mọ́ bá àdá papọ̀ kí ẹ̀jẹ̀ ilé mọ́bọ̀ sí ẹ̀jẹ̀ ilé kí dúkìá ilé mọ́bọ̀ sínú mọ̀lẹ́bí ilé nítorí ẹ̀ náà bá rẹ̀ gáre ṣe zìnà lè wọ̀n fún wa bẹ́yẹ̀ bá wá ṣe zìnà kò ní báyìí sí yìí tó bá ti jẹ́ abílé kọ ìdájọ́ ẹ̀sìn ní pé kíni ẹ̀pá kò ní báyìí sí àbí èèyàn bá pa èèyàn ẹ̀kìdáhùn ni ẹ̀ ọ́tayọ̀ àlàní ẹ̀mí kan òjẹ̀mí kan lọ wọ́n ṣe lè pa nínú ìsọ́ bínú dọ́gbandọ́gba ní pé bọ́ bá ti pààyàn ọlágbára jùlọ nù ìjọba lágbára jù wọ́nà lọ́kápà wọn náà àìbẹ́ẹ̀kọ́ ni dọ́gbandọ́gba ni ilé pè ní tesos àìbẹ́ẹ̀kọ́ ni tó bá ti lè yàtọ̀ fáwọn ilé ìta òun yìí ìwọ̀ ni láti tàjẹ̀ ẹlẹ̀ kó dàkọ́ jẹ́ kéfèé sẹ́ pé kése pé ọlọ́run bákan kẹrẹ ní kí ẹmọ pàkèfèé nínú nítorí pé nínú hikma náà bá ní pé kèèkèé iná na wọ́n gbọ́dọ̀ mọ́ wà lórí ilẹ̀ àti Islam nìkan lọ́nà nípa mọ́ wà lórí ilẹ̀ kúfùrú náà wà lórí ilẹ̀ inú ìrádà ọlọ́ọ̀bá alkauniyanu inú pọ́lọ́ọ̀bá adékílásẹ́ kọ́ mọ́ ní ó tí ó bá sí kéfèrí láàrin àmọ́ kò wú ọlọ́run bá bẹ́ẹ̀ kọ́lọ̀ bá ríká kó síwá ní jọ yọka soso ẹ̀ tí ọ̀nà sáà nítorí lọ́rọ̀ bá ríká fi ṣe wá ní kéfèrí mùsùlùmí wó mọ̀ bẹ́ ọlọ́run bá ríká dáwọ̀ sọ pé ká eradicate wọn kí kéfèrí ọmọ sí lórí lẹ́mọ́ kúfùrù lọ́lọ́run bá ní ká mọ́gbà kan máa ṣe ká mọ́gbà wọn láàyè kan ṣe kúfùrù

tó bá ti ń fẹ́ jízíà kò sí wàhálà ẹ̀dẹ́ kan máa gbébù lọ fún àní ṣe kúfùrù ní gbangba ẹni bá fẹ́ máa ṣe nínú ilé rẹ̀ kò sí gbọ́nà pé ẹni kẹ́kẹ́ sí inú àwọn mùsùlùmí kò sáà ń ṣe dáwà sí ọgbọ̀nà kò sí gbọ́nà kúfùrù tó bá fẹ́ máa ṣe nínú ilé rẹ̀ tẹ́lẹ̀ kọ́ ọmọ máa ṣe ẹ́ àmọ́ ọ̀gbà ìsìláàmù ó máa owó pé òun gbé lábẹ̀lú mùsùlùmí àwọn tó wá rí báyìí náà ń pè ní mu'ahad àwọn tá ti jọ ládéhùn pé a nífẹ̀ẹ́ ní báwájà ṣe fún ọgbọ̀rọ̀ báwájà fún ọgbọ̀rọ̀ báwájà ẹ̀sìmẹ̀ gbẹ́lùlù wa àwọn pẹ̀lú pé ẹmọ̀ sẹ̀wọ́n gbà tẹ́sílẹ̀ ìgbà ìsìlámù rẹ̀ anẹ́bìyẹ ẹni tó bá pa wọn tó bá pa wọn tó yí báyìí kẹrìbà ń rí tí ìpa ẹ̀mí tó lágbára dé mọ̀n kọ́tẹ̀lá mu'ahadan ẹni tó bá pa mu'ahadu kan anẹ́bìyẹ irú ẹni báyìí tó bá kú anẹ́bìyẹ kò ní gbóòrò àjẹ́gbà lọ́jọ́ gbé dàgbé yá mọ̀ tálọ́ka kèké rí tálọ́ka jọmọ́ ọ́ pa kèké rí kẹlẹ̀ bá wọ́n pé mo fẹ́ fi yẹ bọ̀tírẹ́sì pé ọlọ́wọ́n bá ní kìí sí pé ìsìláàmù fẹ́ ní kẹrẹ máa jáì kọ́ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀sùn ìrìnsá máa ń sì hikma kan lọ wà níbi pé ẹni pa àwọn èèyàn yìí wọ́n forí gbárí pẹ̀lú ẹ̀sìn nìyẹn tá a bá ti wá rí wípé kò sí wàhálà ṣe ẹ̀ní ṣe gini ẹ̀ní ẹmọ ẹ̀fọ́ ara yìí síbi tó wà ní gbé ṣẹ̀rẹ́ àwọn òmìnira ní kápàkì ìdórí àbí ṣẹ̀rẹ́ àwọn òmìnira kápàkì ìdórí ni láti àbá ti jọjà wọn gbogbo ti wá tó jẹ́ pé lásìkò anẹ́bì sallallahu alaihi wasallam tó bá wá lè gba islam ẹjẹ́ kó yọ wípé gbogbo tí ó jẹ́ ọ̀rọ̀ yẹ̀ lórí àwọn musulmi ti jọ́rọ̀ yẹ̀ lórí tiwọn náà wọ́n ma kírun wọ́n ma gbàwẹ̀ wọ́n ma ṣe tàwí wọ́n ma ẹ́ in tó jọ́rọ̀ yẹ̀ lórí musulmi ti jọ́rọ̀ yẹ̀ lórí wọn tó bá ti wá lè ń ṣe bẹ́ẹ̀ tí jọ́rọ̀ yẹ̀ lórí musulmi ti jọ́rọ̀ yẹ̀ lórí wọn in tó jẹ́ tọ́ fún musulmi láti gbà ó sì jẹ́ tọ́ islam ẹ sọ fún wọn yí pé kí wọ́n san jizya sẹ́lẹ̀ islam ni ọ̀dà tó wá ti gbàgbọ́ ìgbà islam ọ̀yá ẹ máa wà lábẹ́ ìjọba islam ẹ sì máa san jizya fún mùsùlùmí nígbà tó bá láwọn ọ̀gbà láwọn ti gba jizya ẹ̀gbà láti sẹ́gbẹ̀ ẹ̀gbà islam a jẹ́ pé ẹ̀yin gangan ẹ̀ ń béèrè jànú sẹ pé ah, gbàsílámù onígbàsílámù ẹ̀yìn ò sí ìbàjá ọ̀dà àmọ́ ẹ̀sẹ̀ jizya bá ju ọ lọ ọlọ́fẹ́ jẹ́ ìjímọ̀ ẹ̀ rí pé pé wọ́n àjò lọ ní àbí ọbẹ́ bụ àgbà àtàrà wa ẹ̀hẹ́n kò sí ibi tó èyí dé pálágbára kan bá wọ tẹ́rìsì kan ìjọ́sọ̀ báwọn èèyàn kì ní pé ọ̀dà ọya gbogbo yíwá dá ẹgbà fún ọjọ́ gàrí ẹmọ ẹgbẹ̀fẹ́ lágbẹ̀ẹ́ àbí tí wọ́n bá ti gbà rẹ̀ ọ̀gá òwe rẹ̀ wọ́n ti gbà fún ṣé ẹgbà padà ẹgbà ẹ̀mọ̀ wà bí jẹwà yẹn àmọ́ ẹgbẹ́ o ẹ̀mọ̀ mú sàkọ́lẹ̀ wá pé mo jù yín lọ wọ́n tó láwọn ọ̀sán lápàá àwọ́yá ah, ẹ̀jẹ́ ojú ara ló kù rò pé ẹwà gbà lágídí ẹjọ́ ọ̀nà ilẹ̀ ọlọ́run a ò lè dé tó bá wù ọ́ wà ò lè dé tó bá wù ọ́ tó fẹ́ gbọ́dọ̀ tí ọ́ kó sí ẹbá fi ọmọ ìdí nìyẹn lẹ̀ kò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí kò sí kò sí fọmọ ìdí nìyẹn kò sí complete freedom absolute freedom kò sí fọmọ ìdí nìyẹn kò sí ẹbá fún ọmọ ìdí nìyẹn ní absolute freedom complete freedom tẹ́bá fún wàláì ọmọ ìdí nìyẹn yóò sì wà wàláì ẹgbọ́rún yẹ̀ ní complete freedom wà láì àárín ẹ̀ tó sọ fún ipé inú freedom tó pé òun fẹ́ mọ́ ààyà ní àbí ibẹ̀ látọ̀gbá olépayẹ̀ ah, ó olépayẹ̀ ó túnmọ̀ sí pé àrí sí kẹ̀lú àfún freedom nù àbí sábà fún ní freedom kọ̀ ẹkún payẹ̀ ẹbí freedom ẹni tẹ́ bá fọ́ mẹ́lẹ́ yẹ̀ tí kó kálukú mọ́ ṣe tọ́báwù yóò bá nílé yẹ̀ bá dáwèrè yóò kú ya rẹ̀ yóò sún jẹ àbí ẹ̀hẹ́ ọlọ́wọ́ bá lẹ́kẹ́láwọ̀ dá ọmọ ẹ̀dẹ́ ìyàn lẹ́ni tí ó ní ṣòríyà mú tọ́lápọ̀ àwọn tí wọ́n ń pèpè fún freedom àwọn ọ̀tá Islam tẹ́lẹ̀ ẹ̀yẹn tí àwọn èèyàn lẹ́ ká máa ṣe tó bá wù wọ́n ká máa tẹ̀lé òfin Ọlọ́run wà láì àbòjí lẹ́sẹ̀ àwọn gẹ́ẹ̀mọ̀ pé bọ́mọ̀ èèyàn bá ní tó tá freedom yóò ṣe kéde yóò sì wà wù nítorí ẹ̀rọ kọ́pù fi dólè àbí wọn kò sí lè ríjà ẹ̀ tí bọ́mọ̀ èèyàn kò fún ní freedom bó ṣe lè ta kò fi ọlọ́dọ̀ kẹfúnláfà ní kó lè jalè tẹ́bọ̀ wù ní tó bá ti rẹ tágbára ẹ̀ka iye ọjà ló lè mọ̀nà kàdì ẹgbà yóò pé ń tayọ àlàsọ́ mẹ̀dẹ́nìyàn ni ẹ̀yọ̀ wá gbà pé ń tayọ àlàsọ́dọ̀ ọba tọ́lẹ̀ mẹ̀dẹ́nìyàn kí eré yìí ti dàrú èyí gbà pápò sí ní kọ́ mẹ̀dẹ́nìyàn tayọ àlàsọ́ mẹ̀dẹ́nìyàn ẹgbẹ́ rẹ̀ ẹ̀ wá gbà pápò sí ní kọ́ mẹ̀dẹ́nìyàn tayọ àlàsọ́dọ̀ ọba tọ́dà ẹ̀ wà bó sí sẹ́mọ̀ pé àìní làkáyè ni ó máa píjì fídíọ̀mù fọ́wà mùsùlùmí àbí kódà tó tí bá ti ń sọ yìí àwọn inú òfin democracy ni òun ni freedom of speech freedom of speech with limitation ni with limitation àbí àbí àgbàmọ̀kọ́ lọ kéde kó kéde kó kẹ̀lé tó bá wù ọba náà ó ní ó ní limitation kó bá tó àwọn ìkẹ́kẹ́ òfin ó gbé ọ òfin ó fi àjọ́gbọ̀ ọ̀rọ̀ tó sọ yìí òfin takò

ríyà rẹ̀ ọ̀sọ̀ wípọ́ máa ṣe kúfùrù sọ́lọ̀ tọ́dá oríyà ò ní ẹ̀mí kọ sẹ́bọ̀ kò sí ìbá ìsì so ẹ mẹ́jẹ káwọn ẹ̀fẹ́ tàn wá kò sẹ́ni tí ó darí ọmọ alámàrí ọmọ ẹ̀jẹ́ nìyẹn tí ò ní kò kéde àwọn tó ń ta kò fi ọlọ́run báyìí àwọn náà gbé òfin kalẹ̀ fáwọn èèyàn tó fi dè wọ́n àbí tí ọba sófin ni ajẹ́gbẹ́ kò sí túnmọ̀ fún democracy nítorí pé democracy náà òfin ni ẹnu mọ́ ni pé wọ́n gbà pé ọmọ èèyàn ní kọ́mọ̀ sòfin láàrin ara wọn ẹyọ tọ́lọ́wọ́ bá kú mẹ́ government of the people by the people and for the people ẹ̀wọ nǹkan pé òfin tọ́lọ́hun ẹ̀fọ́ mẹ́ẹ̀dẹ́ ìyẹn dẹ̀kọ́ darí ara mẹ́rin ara wọn kí lọ́kọ̀ tọ́lọ́hun bẹ̀ ọ̀kọ́lọ̀ yọ ọkùnrin ara mẹ́rin wa kí lọ́kọ̀ tọ́lọ́hun tẹ̀gbẹ́

ìtí wọ́n láfàá níbẹ̀ ni pé àwọn náà gbà yí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọ́dọ̀ mọ́ gọ́bá lèèyàn ló fi jẹ́ pé a ní àwọn tí wọ́n mọ̀ darí wa àwọn tó mọ̀ darí wa náà wá mọ̀ yí pé a ní gbọ́rọ̀ sáwọn lẹ́nu tí ìbá ti báwọn bá ní àwọn agbófinró tí ó mọ̀ ẹ̀ǹfọ́ọ̀sì àwọn òfin táwọn bá ṣe lé wa lórí àbí ọmọ ẹ̀dẹ́ ni ò ṣe fílẹ̀ tẹ́bẹ́ ìfọ́sì kẹlẹ́ lórí ẹwà ní ìsìláàmù ń jẹ àwọn èèyàn pa ẹ̀yìn náà tẹ́ ẹ̀fọ́sì kẹtẹ́ kó bàtà àwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn sọ́jà lọ́wọ́ kọ ẹ̀fọ́sì wọn enforcement kan mẹ́tò ìbá lọ judiciary nínú wọn làwọn àwọn law enforcement agency nínú wọn we have three house of government ẹni tó bá government èmi ò ṣe government ṣùgbọ́n mo èlè lé wọn bá tí mo ṣe ẹ̀rọ lámàáìsì mi ń ṣe gọ́ọ̀mẹ́ntì tó gbá ṣe wọ́n pé kíyàn tó dé àwọn ìbìkan ẹ̀kọ́ àwọn kọ́ọ̀sì kan bẹ àwọn kìníkà bẹ́tẹ̀ ẹ̀ tó mú mú sí yíò yìí ma tó bá lè jù bá lọ dé <laughs> a ní three arms of government we have the executive the judiciary and the legislature executive judiciary and legislatures àwọn clearance of government ni ẹ pẹ̀lú àti yìí so nínú judiciary yẹn ibẹ̀ làwọn ọlọ́pàá àwọn sọ́jà wà torí pé àwọn ni ó mọ̀ enforce òfin sí àwọn adájọ́ fún bá ṣe ẹjọ́ ìsáma ẹni tó pé nínú judiciary náà làwọn lọ́yà làwọn adájọ́ wà nínú judiciary làwọn yẹn wà pẹ̀lú àti yìí so nínú àwọn judiciary làwọn house of assembly àwọn house of eh, àwọn house náà àbí ẹ̀kọ́ legislations ni wọ́n jàre àwọn ni ó ma legislate òfin ẹ ṣeun àwọn legislations ni ẹ̀ tó kí láyé fàyọ́ bẹ̀ ni pé gbogbo kìí ló láwọn hierarchy wọn ló ní àwọn hierarchy wọn gbogbo nǹkan yìí náà láti ṣòfin lórí ọmọ mẹ́bí adama náà ni láti enforce ẹ̀lú wọn lórí náà tó pé tẹ́ bá sí òfin lásán tí ẹ bá fi enforcement sí ọmọ ẹ̀dẹ́ ìlú ní ṣe àìbẹ̀kọ́ ni so ọlọ́run ọba tó dá ọmọ ẹ̀dẹ́ ìyẹn ti mọ̀ yí pé dandan ní kẹ́ ẹ̀fọ́sì òfin lọ́mọ ẹ̀dẹ́ yẹn lórí ó ní ìyá mọ́ fi wánú ṣẹ̀ríà bí ìyá ṣe ń wánú ṣẹ̀ríà òun náà lọ wánú gbogbo òfin tó ń lò láti darí ìṣẹ̀lẹ̀ ọmọ alámẹ̀rí ọmọ ànábì adama ní gbogbo ayé kódà àtàwọn tí wọ́n ń lo communism àtàwọn tó ń lo monarchy àtàwọn tó ń lo democracy gbogbo kò sí òfin náà láyé tí ò ní fi ẹ̀nfọ́sì òfin láwọn ẹ̀lú tó tẹ́ẹ̀ bá ti ẹ̀nfọ́sì àwọn ìlẹ́tẹ̀lẹ̀ àmì ọkàn sọ di ajá lóòwé ni wọ́n kàn sọ di kò nínú ìwé ni tó fọ́lọ̀ bá ní gírákódà wọn kí ó wà pẹ̀lú àfọ́lọ̀ bá fún sàánà wa so ilé ìbáyìí akẹ́bí pè làkáyẹ̀ wa níwọ̀nba ibi tí àwọn òyìnbó tó ń pè làkáyẹ̀ wa ṣe dédé ọlọ́run ló ní kí àwa mùsùlùmí náà ọlọ́run ló ní kí àwa náà kí á kàwé ìkápé lórí àwọn ilé ìbáyìí lè sọ fún wa wípé ìsìláàmù nìkan ní ẹ̀fọ́sì nǹkan láwọn èèyàn lórí but alhamdulillah ìtẹ́ ìdèdè ìtẹ́ ìgbéwà wà náà ma ọlọ́run sì ní kíṣẹ̀ sí yíwa lẹ́jẹ́ káàkiri pé àbò sílẹ̀ ń ṣe òfin ọlọ́run ọba lẹ́ẹ̀fẹ́ kéèṣe pé ẹ̀ǹfọ́ọ̀sì òfin láwọn ìlú jẹ́ ó jẹ́ láìfí lọ́dọ̀ yìí tọ́lọ́run ọba lẹ́ẹ̀fẹ́ kó múlẹ̀ tó bá ti kòfin ọlọ́run ọba ilẹ̀ ẹ̀mà ẹ̀lẹ̀kọ́ pa lójú ṣùgbọ́n tó bá ti kòfin ìlú èèyàn gbọ́dọ̀ fọ́ pa lójú àbí ṣùgbọ́n ẹ̀fúrì láti ṣẹlọ́run àmẹ́ ẹ̀fúrì láti ṣẹjọba àbẹ́yẹ̀fúrì láti ẹ̀lọ́ba ni náà eh, ṣùgbọ́n èyàn fi láti sẹ́lọ́ àbí òfin láti sẹ́lọ́ ah, ọ̀fẹ́ burúkú lẹ̀ sí ẹgbẹ́ kiri bú bá wà <laughs> ní àti gẹ́ẹ̀tì yí àti mọ̀rú yí ẹgbẹ́ kiri bú bá wà ní àwọn onígbà wà láì àìlẹ́gbà ṣùgbọ́n náà wà lè kẹ́lẹ́ kọ́lọ́run kí ó sànù wà ọjọ́ ti lọ àbí kọ́lọ̀ wà lè gbá kí ó wà pẹ̀lú ẹ̀kọ̀kan wà la ilaha illallah so ibi tí aláǹfààní àti dó sí ní òní nìyẹn so insha Allah bá tó yíyọ́ra a mà tẹ̀síwájú níbi àwọn àyà tí ó kù láti máa ṣe àgbéyẹ̀wò lọ la ilaha illallah àbẹ́lọ́wà ní kákọ́lọ̀ kó sọ wájú ọlá lọ la ilaha illallah subhanaka wa bihamdika ṣẹlẹ̀ la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tàbárẹ̀ tó ní ìbéèrè lẹ́ẹ̀kẹ́kẹ́ sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àwọn oní ọdún tó mọ́ wá ní sí mọ̀ sí lọ́yá wá tó ẹ pé ìgbà tó fi sílé ní ẹ̀rọ pé yóò mọ̀ kí ẹ̀rùn forty days kò dẹ̀ ní ilé rẹ̀ tí wọ́n fẹ́ bèèrè pé tó ní ẹ̀rùn alhamdulillah salatu salamu so ìbéèrè tó béèrè yìí ìbéèrè ní ìgbà náà ni so asáwà máa ń gbọ́ dáadáa ìwọ́n pé àwọn èèyàn máa ń pè tó máa ń béèrè béèrè yìí so ó dẹ̀ ti kọ́tà kẹ̀kẹ́ pé ẹ̀yàn tó bá mutí nínú àwọn ìjìyà ṣàríà lórí ẹ̀ ni pé yóò máa ṣe ìbádà fún gbójú ọjọ́ ọlọ́run sì nígbà lọ́wọ́ ṣọ̀tùgbọ́dọ̀ mọ́ṣẹ̀ ìbádà ṣẹ́gbọ́dọ̀ wáwọn tí ọ̀gbọ́dọ̀ mọ́ṣẹ̀ ìbádà tó bá wọ́n tí ń ṣe ìdíjọ́ ń ṣe ìbádà yìí ọlọ́run bá ní kẹlẹ́wò nígbà lọ́rẹ̀ fún 40 days ṣẹgbẹ́ ìyá ńlá nù àrẹ́kùn ìsàfihàn sẹ́rì ilé ìbáyìí ò níbẹ̀ torí pé kò sẹ́rì gẹ́gẹ́ tó lálàáfíà pẹ́ni tó bá mú sí láàrin 40 days ọlọ́run nígbà lọ́rẹ̀ torí pé bá yẹ pé ẹni tó bá mú sí ọlọ́run nígbà àwọn ẹ̀yìn àjẹ́sí wípé a nírí àwọn sọ̀hábà tó kìí lẹ́yìn ọmọ títorí pé tí ò bá ní ọ̀run ẹni tó bá kìí lẹ́yìn ìrẹ́lẹ̀ ilé lẹ́wọ̀n ẹ́ mọ̀ bá bọ́lá ti salatuhu bá bọ́lá ti imamatuhu wà mọ̀ sọ́hà ti salatuhu sọ́hà ti imamatuhu ẹni tí ìrun rẹ̀ bá ti bàjẹ́ ìjẹ́ ìmáàmù rẹ̀ náà ti bàjẹ́ kò ní kírun fún wa àbẹ́ hmm. tí ìrun bá lálàáfíà ìmáàmù ìjẹ́ ìmáàmù rẹ̀ lálàáfíà rẹ̀ wọ́n pè ẹnìkan ní Uqbatu bun Abi Mu'ayqa ìkan àwọn tabi'in ni a máa mú ti gan Abdullah bin Mas'ud a máa kírun lẹ́yìn àwọn sọ̀hábà máa kírun lẹ́yìn dáadáa èyí bá nísìn tó bá yẹ pé tó bá mú tí ìrùn nígbà gbogbo ní ọdún àwọn Abdullah bin Mas'ud ní sí ìrìn ọ̀sọ̀kọ̀ hmm? èyí bá nísìn so kọ́nà bá kí ó sànà àríkà. nínú um, àwọn ayé àìsàn a máa ń tí ọ̀rọ̀ bá ti láàárín ẹni tó bá ṣe àfihàn àìmọ̀tò àìsàn yìí àti ìlànà tó lànà ẹnu tó lànà àṣetọ́n bákan náà nínú àkàdé àti àwọn sí àtàwọn tó wá wà sọ́lá ẹni. a kú ṣe lànà yìí ṣé ń dé ìbámu pẹ̀lú so wọ́n ní a máa ń rí nínú àyà Qur'an lọ́pọ̀lọpọ̀ àti nínú hadith annabi tó yẹ sí pé ọlọ́ọ̀bà nìkẹ́lá máa ń làánà àwọn ìran àwọn èèyàn kan sọ́bà sí tọ́lọ̀bà nìkẹ́lá ọ̀fẹ́ àrẹ́bí sọ́lọ́ sọ́lọ́ mẹ́sí máa ń làánà àwọn èèyàn sọ́bà sí tọ́lọ̀bà nìkẹ́lá ọ̀fẹ́ Uh, ọ̀sẹ̀bọ̀ àwọn alábòsí so àwọn tí wọ́n ń ṣe gbé nínú fún gbé kàṣí jẹ́ ẹ̀kọ́ gbé sí bákanáà nínú àwọn tí ànábílá náà ni ẹni tí ó bá ṣe àrọ́ṣí pẹ̀lú ọ̀fẹ́ṣì ẹni tó bá ń gba rìbá ẹni tó bá ń gba owó ẹ̀yìn àtẹni tí bá ń kóyàn lówó ẹ̀yìn tọwọ́ kúrú gbàjẹ́ rọ́nà kọjá mo ọmọ bá ti ẹ lọ ẹni tí bá ń gbà àdójú wọn fún yẹn lẹ́bí lánàá wọn bẹ́ẹ̀ náà ni tí bá ń ṣe wọ́sùlù ẹni tí bá ń fi nǹkan fún wọn nítorí pé ọ̀rẹ́ lè bá pọ̀ bí ó ṣe yí lọ mo ní ṣàlàyé òun ó ní ìgbọ́n ṣàlàyé o tòráwọn èèyàn bọ́ sí wọ́sùlù rẹ̀ ẹni tí bá ń fláwà òdòdó ó fi sí ọrọ̀ nísì kò sí wá sùn ó zàyà náà lọ ó sọ̀sọ́ sí ọrọ̀ yẹn kò sí wá sùn àwọn yẹn máa ń kàwé náà sí wá sùn pé àwọn ọmọ kéékèèké wọ́n ní bí kíní kan bí àwọn ike kọ̀ọ̀kan báyìí tó máa ń bá bára bí ọjọ́ òbí sí ọrọ̀ báyìí kí ó sì wá sùn o nítorí pé kò ní jí kí orin yẹn pọ̀ ju bí orin yẹn ṣe wà lọ wọ́n kàn fi sọ̀sọ́ sí i àbẹ́ẹ̀kọ́ kò dẹ̀ sí ìgbàlódé fún yẹn sọ̀sọ́ èyí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tàbá ní wọ́sùlù wọ́sùlù tẹ́bá wò ní lóhàn ẹ̀rìkẹ́ ilẹ̀ wàsọ́nà nínú èdè ẹ̀rìkọ́ wàsọ́nà rẹ̀ ṣùgbọ́n ṣẹ̀ríà oní àìlà oní sábàbí nítorí pé ẹni tí àdìsí yẹn tó fi wáyé ẹni yẹn fẹ́ fi nǹkan kún ọmọ rẹ̀ kí òun ẹni pọ̀ nígbà tó wọn fẹ́ ṣe ìyàwó kò ní òun bí àwọn òwú kan tó lè jọrọ sí jàǹjà wá ṣùgbọ́n mo fẹ́ fi òwú òwú rọ́bà rọ́bà òwú jẹun mo fẹ́ fi jẹun kódà rẹ̀ òní ṣe ra yóò tún ra ni àbí ní oṣù wá wọ́n ní sí làánà yìí náà sí dèdè irú làánà tọ́nà ọba nìkan làánà àbàtà àti ẹ̀dà fún nípa lóbi làánà ìbílísà ti náà ni àbóyàtọ̀ ó ní fẹ́ lórí ìran kan tó kó sí ẹni tó níbi ṣe tọ́ pé kó wọn sínú ìdájọ́ kankan náà kọ̀ọ̀kan ti fàráwò ìgbà ní a sì lè láàrín èèyàn ní àpapọ̀ pé la'natullahi 'ala al-kafirin la'natullahi 'ala al-yahudi wan nasara láàrín ọlọ́ọ̀bá kọ́ báwọn yahudi àti nasara láàrín ọlọ́ọ̀bá kọ́ báwọn òkúrọ́ bá ìbá àlèṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àti kílámẹ́ṣẹ́ bá lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ta bá أنا بالله تلعنوه فإنه يحب الله ورسوله أنا نسيم المسلم عن النبي صلى الله عليه وسلم يدعى حمار ومن كان حمار فقال يضحك النبي صلى الله عليه وسلم إما قال النبي لا يكفوا فلا وتسير ومواجه وانا وانا لعنة الله عليه كم يكتب لعن الله بقى الله بل لكم وانا ويقرني أنا بالله تلعنه أنا ما لعنه فإنه يحب الله ورسوله تلك النبي ولو ما يجب النبي تجمعه ààlè lánà mọ̀háyà gbogbo ọmọ kí lánà tó lọ́yà lè ẹ́ ìbílẹ̀ wípé kẹkẹsẹ̀lẹ̀ ní àwùjọ lẹ́gbẹ̀mẹ́ta wípé ní Saudi láti ọba Saudi ọba ìyàwó Trump ló pàlọ́ so lórí ẹjọ́ àwọn tó jẹ́ bí àfáà ní kíkì tó dàbí àtàkì àwọn ìṣúná àbí àdínàbí bí ẹ máa ní ẹ máa ṣe ìbọ̀wọ́ kí ẹ máa kó lẹ́nu ẹ sì gbé ọba Saudi ó gba ìyàwó Trump lọ́wọ́ ẹ sọ̀rọ̀ ẹ bú mẹ́rin àwọn TMC náà tó jẹ́ àwọn ìbáraẹni tèmi anáfi àtàkì pé dáwà sàlàfíà pé dáwà tó dáa wọ́n ní kí ni ipò sàlàfíà rẹ̀ ni. alhamdulillah ọlọ́wọ́ ń san afáàlẹ́sàn rẹ̀ ìbéèrè tẹ́lẹ̀ ọmọ ìjọba ìlànà èmi náà mo rí àwọn bí àwọn èèyàn ṣe fán káàkiri ayé pé ọba Saudi àṣàfihàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí àwọn èèyàn fán káàkiri ìyàn ṣùgbọ́n mi ò mọ̀ pé wọ́n ń sọ bẹ́ẹ̀ sí sọ yìí ọwọ́ àti ọjọ́ ìpàtọ́pàá nínú jẹ́ so alákọ̀ọ́kọ́ ni pé bíbá obìnrin lọ́wọ́ haramu nínú àwọn kàbá ní ìfẹ́ náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wà ó dà Nabi sallallahu alaihi wasallam ní olórí fún ẹnìkọ̀ọ̀kan yìí kọ́ máa ń máa nìkan lọ gbá òun náà mú ẹwọ ní ìyàbá gbá òun bí ó ṣe àdẹ́bí Saudi sí kò sí sàlàfí kò kan pẹ̀lẹ̀fẹ́ nǹkan tó wà lójú ọ̀nà sàràfíyà kó lọ́dà ṣùgbọ́n àwa tí a ń rí ojú ọ̀nà sàràfíyà yìí tí ò yí àwọn súnfí tí wọ́n sẹnu gbùngbùn yí káàkiri àtàwọn tmc ní pé wọn mẹ́ pé lójú ọ̀nà sàràfíyà gẹ́gẹ́ láàrin anibà sí máa ń bá olórí lò àì jẹ́ ẹ̀mọ̀ ìtẹ́ ẹ̀mọ̀ ọgbà tẹ́ ẹ̀mọ̀ lẹ́ ń máa ń sọ fún wọn ẹ̀yìn kan máa sọ̀rọ̀ ẹ̀ kan máa yàgbẹ́ sí kéwú ẹ́ ọgbà tí ò yí yí lẹ̀ ń wọ̀ yìí ó ní bí sàlàfíà ṣe máa ń lò pẹ̀lú lórí ó ní bí ànábì sallallahu alaihi wasallam ṣe kọ́ alẹ́wọ̀ ká máa lò pẹ̀lú lórí ìrírà ní sílẹ̀ tí nínú ẹ̀ ni pé tó lórí bá ṣe aburú bá nì á lọ bá ní jẹ́jẹ́ ní pọ̀ á lọ sí lọ sí àwọn eléyìí tó dábi lójú tí ń rí ìgbéjì tó kéré bí ọmọdé fún lórí ẹ̀dùn pé àwọn àfá tí wọ́n jẹ́ àfá súnná tí wọ́n súnmọ́ bá irú àwọn ilé ìsìn tí ẹ bá ṣe dẹ̀dẹ̀ láwọn eléyìí ẹ̀rápẹ̀ irú kí àwọn àtẹ́yìn olẹ́ sí wà sí ṣé yóò sáǹfààní fọba tọ́bọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ àmọ́ àbá ọba sáwọ́dí jẹ́ káàkiri ee ọba sáwọ́dí ọba obìnrin lọ́wọ́ ọba kí náà ń fàárí tàbí orílẹ̀ dípẹ̀ bá ẹ̀dàkùn ìjọba Saudi báyìí lọ́wọ́ ọgbọ̀nbẹ̀rẹ̀ lọ́wọ́ tó ti wá di kèfèrí àsọpọ́dá o tó ti wá túnmọ̀ sí pé Saudi ọ̀dá mọ́ àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn hẹ́ẹ̀kì Saudi Arabia ẹjọ́ ọ̀dá máa ń kì wọ́n fẹ́ dojú ìjọba Saudi Arabia bolẹ̀ Ọlọ́run sì ní fún wọn ṣe Ọlọ́run sì fún yín ṣe kò ní fún yín ṣe àmín àmọ́ bá sàmí gan Ọlọ́run lè fún yín ẹ̀hùn lẹ́ ń dá pátá ń dá fún Saudi sí ni inú sáwínú nínú dáadáa sáwúdí ilẹ̀ ilẹ̀ tí ń jẹlẹ̀ ń kọ yunifásitì káàkiri ó lè ní wàláì àwọn pípù ìṣẹ́wájú olórí kórí báyìí ẹmọ́mọ̀ jẹ́ sísọ wàláì ẹbí mẹ́ta kúnlẹ̀ mẹ́ta òkúnlẹ̀ mẹ́ta òkúnlẹ̀ ẹ̀dẹ̀ gbé àwọn àfáà sáwúdí àwọn kúnlẹ̀ ẹ̀rẹ̀ tó bá wọn bọ́ sí pé bẹ́yẹ̀ bá ikúlẹ̀ lórí lọ́jẹgbá ẹgbẹ́ kọ bá wa nítorí pé ẹgbẹ́ kọ yunifásitì ẹ̀ ń gbówó Saudi ẹ̀ ń gbówó súnà ẹ̀ sì bí ń takò súnà wọ́n lọ sórí rédíò wọ́n lọ ń ah ọlọ́run ọba yìí ló bó bá ń tọ́ sí yìí torápò sí ńlá lẹ́ṣe ó sọ fáwọn ọmọ ilé kí ó jọ ìdè lọ́wọ́ àwọn ọmọ ilé lọ́wọ́ pé ẹnìkan ọgbọ́nà mọ́kànlẹ̀ òun assembly wọ́n ti máa ọmọ ilé kéwú àdétọ́já gbàdàgbà tó ti níyàwó lẹ́nu ó gbógi fún tààrà tó ń dúdà ọwá àdìjọ táwọn lágbàwà ẹ̀yìn rẹ̀ gbọ́ mọ́dá àpapọ̀ wọ́n tó lórí síkà lẹ́ti sọ ẹni tó ọgbọ́nà tó lẹ́wọ̀ mọ̀nẹ́ẹ̀kì kí ni wọ́n ti gbé wọn tó lórí wọ́n tó takò fúnlẹ̀ ẹ̀ẹ̀dí tó bọ́n lábá pé ìkúlẹ̀ àlẹ́dà ti wà ní ó tọ́ gbogbo alẹ́ ẹ̀rí tẹ́ mú wá ìkẹ́mọ̀kọ́ ọmọ náà ń jọ òun ni gbogbo tẹ́ gbà sáwọ́dí yóò kọ́ débí ń tí àwọn ará títí bí lágége kẹrẹ ìtù sínú tó gbogbo àwọn ẹbọ tẹ́ fọ́rẹ́ ra ìwọ bẹ́ẹ̀ bá ti lè kó tẹ́ bá ti lè kó kó àwọn sáwọ́dí ọ̀rẹ́ jẹ́ àti lówó àwọn ń ní báàkì àwọn mẹ́jẹ tó ń fi ọba àwọn òlé bọ́ta bí àwọn ará a bẹ́ẹ̀ bá túbá yọ lọ́rùn

ẹwọ́ ọmọ sáwọ́dí bá ìlú ìnàlá dáre láì ọmọ sáwọ́dí bá kẹ́lẹ́jẹ́ ìnàlá ọ̀nà láì ah, ah, ah, àǹfààní wo ló ṣe tó gbọ́ gbogbo yóò bá gẹ̀rẹ́ sọ́dọ̀dọ̀ rẹ̀ àwọn tó súnmọ́ bá sáwọ́dí tí wọ́n jọ wà ní ìlú wọ́n ti pọ̀ bá sáwọ́dí sákìyèsí tẹ́ ti gbọ́ ẹsẹ̀ wọn ẹkú àkíyèsí wọ́n ti pè sákìyèsí

ẹfẹ́ bátẹ́gùn ẹnu paná ọlọ́run ẹ̀ kò lè rọrùn ìrọ̀ ìjìsọ ọlọ́run wà lè gbọ́lá òní kò lè fún yín sí kò kèé sàdúà kò ní ìdí àlé wàláì kò lè fún yín sí ni tó bá dùn kẹ́ máa gbóhun ti kúnnà tó bẹ́ẹ̀ ni súnnà tó ń tàkà sí ẹjọ́ ọ̀nà sáà bẹ́ẹ̀ ni súnnà tó ń tàkà sí ọlọ́run wà lè tí ó fẹ́ máa ń gbé ẹ̀yẹ̀ dídà síta àti ṣé lọ́dún wá sí kí á ọmọ ìyàwó mi ó fẹ́ máa sùn ní ẹ̀yìn wọ́n wá ní síbẹ̀ pé sílẹ̀ ìjọba lọ pé lẹ́tà ni wọ́n rí tí ọ̀tọ́ ti sí ọ̀rẹ́ rẹ̀ nígbàlẹ̀ wípé tí ó rẹ̀ pé à ń tó yípa ni pé àwọn òbí ti àtàwọn sílẹ̀ sí àwọn ìgbẹ́jọ́ yìí ìmáàmù tó gbà pé gbogbo tí wọ́n mú ti ọmọ òkè ń dáàbò tí àwọn tó fi ṣáyẹ̀ wọn àwọn òkè ní ń dáàbò àwọn òkè ní méjì ní ẹsẹ̀ pé kálẹ̀ ẹ̀sẹ̀ àwọn tó káwọn ọjọ́ ẹ̀yìn ìdáàbò ìdìbò lẹ́ẹ̀tọ́ àṣà ẹ̀rí dáwà fún àtàwọn abíyá nígbà àwọn àdábà ní sọ̀rọ̀ sára pé tó bá kí òun rẹ̀ lẹ́nu fẹ́yà ní tó bá lọ nílò ìfẹ́yà wọ̀ tí ó yí wọ̀ rẹ̀ náà rẹ̀ wọ̀ ṣe pé wọ́n ti mọ̀ jẹ́ rẹ̀bílà tó ti mọ̀ sí ilé ìdáwà fà sọ́fàrà ẹ̀fọ́ ìlú àgbà pé nínú síra wò sí ìjà kódà kókó lọ́pọ̀ ìwé kò sẹ́ẹ̀rì tó tó tó yẹ mú ìṣòro fún alẹ́ yìí náà òun náà sábà pé ó lè fún un mọ́ ẹ̀rí rẹ̀ láti máa dúró máa dúró náà. tẹ́rí ah, ẹ ti ẹ̀rí fún so ah, hadith yẹn ẹni sọ ó wà lórí kọ́rí kò sí sọ pé kódà ń gàtò àṣà ó wà bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ nígbà kò dẹ̀ sí kò sáfà tó takò rí so ṣùgbọ́n àwọn alárúbá sọ pé ìpínlẹ̀ ìnáà rọ́yàtún láyùdọ̀ rọ́yàtún látùdọ̀ kí n fẹ́ tẹ́yàn lọ́rùn kí n fẹ́ tẹ́yàn lọ́rùn ìkẹta tí ò fi ṣe ẹjọ́ ìlàmà ìlú èyàn lè tẹ́yàn lọ́rùn láyé àti tó bá fẹ́ tó bá fẹ́ gba títẹ́ lọ́rùn fún béèyàn gbéyàn sínú ewé ó sì sebẹ̀ sínú èpo ẹ̀pà ẹ̀wò bẹ́ẹ̀ bàbá ti kéré tó ní béèyàn bá sebẹ̀ sínú ẹ̀ wàláì ẹni tí ó yóò yóò ẹni tí ó sì ní yóò nílò ìbá ló sọ gẹ́gẹ́ wọ́n ni béèyàn mú ẹni lọ́wọ́ sọ́wọ́ ọ̀tún táà fi fi ẹ̀yìn sọ́wọ́ òsì táwá fi ẹ̀yìn ẹ̀yìn rìn lélù sẹ́yìn ẹni tí ó yìí ní ó yìí ní o ẹni tí ó sì ní ìrẹ̀gẹ́ sí ló ṣe ìrọ́ṣe ìrọ̀wà lè bí bí <laughs>

kí wọ́n ké gbogbo ẹ̀ jákè gan wọ́n jẹ́ pé mẹ́rin ó tún ó sì ké gbogbo mẹ́rin jákè tó ní kí wọ́n mọ́ kí irun lẹ́yìn wọ̀nyí ọba àwọn rẹ̀ jẹ́ kátó máa sọ pé gèdè méjì tí ó ké jákè onílà wọn ó ké jákè méjì tó kù tọ́sàn ó ké jẹ́jẹ́ nì tó ẹ ọ̀rọ̀ gan bẹ lórí pé yẹn kan bá ronú sọ bá rọ́kà kan tó yẹ pé kéwú jẹ́jẹ́ ni wọ́n ké bẹ̀ sẹ́wọ́n pé kéwú méjì èyí tó wọ́n sì fẹ́ kí àbí nìsìn èyàn wọlé wọ́n kí sọ̀rọ̀ láti ìṣà àwọn ọmọdé rákàgbẹ̀yìn lọ́pẹ́ lọ́ba tẹ̀gbẹ́ rákàgbẹ̀yìn tó bá òun tẹ̀gbẹ́ kéwú dédé àwọn òkè òun tí ẹ̀ ń gbà tó òun dé sẹ́mọ̀ wípé òun yẹ kóhun kéwú tó kèlè tí kọ̀gbọ̀rọ̀ jẹ́ ìràwọn tí wọ́n kéwú jẹ́jẹ́ ẹ̀ kí ìrìn gbọ́yìn ẹ̀ kí ìrìn gbọ́yìn tẹ̀gbẹ́ ibi tó òun bá ẹ̀rẹ̀ mé kéwú jẹ́jẹ́ lẹ́yìn tí ẹ̀ tẹ̀gbẹ́ jákàbẹ̀rẹ̀ tí tó ti bẹ̀ yọjọ́ ìwọ̀n tó jẹ́jẹ́ tí ìkírù ní kéèkéwú sókè wá mọ́ ọwá sọ dípà lè kírù lẹ́yìn ara ẹni àmọ́ onífẹ́nú kìí tẹ́ lọ́rùn nígbà ní ìyọ́kàmọ́ ọ̀gùnrẹ̀ wàhálà ara ẹni ẹ̀rẹ́ láti sàlàyé ẹni fún ẹ̀ tí ò bá ti gbọ́ máa sàlámù ni nígbà ní sì máa sàlámù ni òun ọ̀fẹ́ gbọ́nù nígbà ní sì wọ́n náà wà náà wọ́n lo spíkà tó pè ọ̀gbà tí wọ́n táwọn iṣẹ́ rẹ̀ ń bọ̀ wá láàrin ti lọ sí yunifásitì tábà láti ẹ̀kọ́ tábà láti lọ ọ̀gbà wọn lọ sọ́dọ̀ táwọn bọ̀ wá sí ètò láàpọ̀ àwọn ẹni tó lè ọkàn tó dé àwọn ìgbìmọ̀ tó gbé tábà dé o ẹni bọ̀ sí ilẹ̀ kúnlẹ̀ nǹkan wọn kọ̀ ọ́ ìbéèrè tèmi ni pé abáńtítà wọ́wí lọ́wọ́ ó ní bàbá bàbá ẹgbẹ́ ó sábà mọ́ wọn lábẹ́ ẹgbẹ́ ní sábà aláàpọ̀ sábà tí wàá dé sábà ti di méjì àti sábà dé náà aláàpọ̀ wà á ti ń kírun lọ́wọ́ lórí tòbí wọ́n ọmọ kékeré tó náà bá ń kírun ní sáfù wájú wọ́n á fa ọ̀nà ẹsẹ̀ wọ́n wà mọ́ síwájú. náà so

táwọn ṣe ní ṣéèkì lẹ́ẹ̀ka ìgbé ìgbà tí wọ́n àwọn apá àtàlẹ̀ tán ti lé ọba bọ̀ ẹwà màá nǹkan tó wá tẹ̀lé ní ọba ìbá kọ́sí lẹ́sọ̀ ṣe rí tọ́ba ti lọ ní ọba àwọn tọ̀wọ́n ti bá lọ sáájú ọba kalẹ̀ pé ẹ̀dá kan àwọn lárúbá ń bọ̀ wá ní kólẹ̀ fún yìí o ibẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́rìí ni wọ́n gbé kan wá lórí nídò ní jẹnu belebele lónìí mọ́ kálẹ̀ ma àwọn ìbọn ti kéwú bẹ kò tí ń ké náà òye òun ló sì ló kọjú láàrin wọn tí wọ́n tán ń gbé káàkiri eléyìí tán máa ń gbé ẹ̀yìn ìlú ẹgbẹ́ mùnẹ́bì kí ni yíta ti mọ̀ yìí èyí tá a mọ̀ tẹ́ ń gbó súnà tẹ́ ń ja súnà ló lè ẹ̀yìn adìmọ́rú yìí o yẹ́jẹ́ rẹ̀ kàfẹ́ máa dá ìlà àwọn tí ò àwọn ọ̀dẹ̀ lẹ́ kàfẹ́ máa tàn àbá àkọlù tí mo gbà lónìí ó ti dé agbára gan ń tàí wàláyé wà lọ́gọ́bà ó ti wà lọ sáájú wa pé akámọ́tòlá àwọn ẹlẹ́gbẹ́ ń bọ̀ àjọ ń pẹ̀lú wọn pé àdékúnlẹ̀ pé dákọ̀jọ́ bọ̀ wá wọ́n nígbà tó wá ń bọ̀ láti ilé ọba táwọn tó ń bọ̀ wá sí ilé ẹ̀kọ́ ẹni tó gbé wọn wá táwọn ọ̀gbọ́n pé eléyìí ò ṣe súnà kàkà táwọn tó ń bo fi ń tako súnà ó sì ké ó ṣe gidi táwọn ọmọ orí wọn àti táwọn ọmọdé lè táwọn lábádé lè sọ́dún mọ́sí àlá ẹmọ ilé tí ó tó wá ní ókọ̀ gidi àwọn ọmọ àwọn ọmọdé láti bá ọmọ kalẹ̀ pé ẹnu bọ́dú ẹgbọ̀rọ̀ kólẹ̀ ẹgbọ̀rọ̀ kólẹ̀ ẹgbọ̀rọ̀ kólẹ̀ ẹgbọ̀rọ̀ kólẹ̀ bá ti rúgbó ìtẹ̀ bá ti gbọ́ ẹ̀kọ́ yunifásitì tánù ẹgbówó tánù ẹjẹ́ tánù ebe ẹgbójúlédé ẹdíjẹ́lẹ̀ rò pé ti jẹ́ fún ẹ̀ẹ́ṣe ẹgbúgbára lédẹ̀wò kẹmọ́ tó wù yí ní ẹmọ̀ pé ìjẹ́kọ́ ní ṣiṣẹ́ nífààkù tẹ́ǹtẹ́ ni bẹ́ẹ̀ ni

ṣe ládábọ̀ sọ mọ̀ wá dápapọ̀ mọ́ àgbàlagbà bílọ̀rí ìdíje máa ń ṣe lò wọ́n dáyẹ̀ papọ̀ mọ́ àgbàlagbà ní ọwọ́ púpọ̀ sí yẹjọ́ ara rẹ̀ tó bá àgbàlagbà ọmọ kéwú ọ̀pọ̀ ọ̀bá kàwẹ́lì ọmọ kéwú káwọn lọ rílẹ̀ olóko pa lọ́rí wọn lálùbáyà kí lọ rílẹ̀ olóko pa wọ́n dápapọ̀ mọ́ àgbàlagbà wọ́n tún kàfù níyàwó ó lé jìgbò ní kí ni ti lọ́mọ ìwúrù kẹsìmọ̀ lọ́mọ fẹ́ dà lọ́rin rú so wọ́n ní bó ṣe jẹ́ so ilé ìsanra béèrè òyìnbó wọ́n ní sábà wọ́pọ̀ sábà ń gbé tààrọ̀ wí lọ́wọ́ so pé àwọn ẹlòmíì lọ́yà ọmọ kékeré ti tájú dé òun ti tètè dé ní sáfọ́ wájú àlú ẹ̀kọ́ ni so ẹni wọ́n wọ́n fà sẹ́yìn àgbàlagbà ọ̀bọ̀ síbẹ̀ ní ìgbà yìí kò dá tẹ́lẹ̀ àgbàlagbà tí ọba fẹ́ tètè dé sáfọ́ ọba fẹ́ tètè dé sáfọ́ wájú ó tètè dé mọ́sálásí káyọ ọmọ kékeré kò ní sáfú ìjásáfú ní wọ́n torí pé àsìkò tó yọ yẹ fún ìjà ti wà àlàfo ti wà àfẹ́ láìsí pé sábábó sẹ̀rẹ̀ yìí sábábó tó bá sẹ̀rí àmú ni pé ọmọ yẹn yasó àbí yẹn yasó wá ní láti fún bẹ ẹni ló dìdí láì sẹ̀rẹ̀ àmọ́kọ̀ yasó wá pàá jáde alákọ̀ọ́kọ́ ni pé ọ̀fẹ́ ìdàta fún ní ẹlẹ́ẹ̀kejì ni pé ọba kò ṣú ìwọ̀n ọmọ tí ń kírun yẹn jẹ́ àwọn tí ń kírun lẹ́gbẹ̀rẹ̀ ọba kò ṣú ìwọ̀n jẹ́ tó pé ọmọ tá a fà fún lórí ohun ẹ̀mí rẹ̀ ọ̀nà sọ́rẹ̀ tọ́fà àbí òní lọ ní ó ti bá sọ̀ṣù rẹ̀ jẹ́ àwọn tí ó kù lẹ́gbẹ̀ẹ́ wọn náà àtẹ́ṣẹ̀ wọn ó lọ sí ibi pé nǹkankan jáde kó lára níbi bẹ̀yẹ ọba kò ṣú wọn jẹ́ lórí tí èdè sábábó ń ṣẹlẹ̀ yìí kí ni wàhálà ẹ̀fọ́ mẹ́lẹ̀ ó tún wá lè jẹ́ fọ́mọ̀ ìgbẹ́ tó mọ kùránì tó jùlọ bá àgbàlagbà àtàyà tọ́fọ́ ọmọ kúrò nínú ilé tọ́ ẹ mọ́fà ilẹ̀ tí ìjẹ́ sí pé ìtàbí tò kìí tọ́jú orí orí ìmọ̀ ní ìmọ̀lé bọ́mọ bá ti pé ọmọ tí ìrún ti jọ rẹ̀ lé lórí tó bá yẹ kọ́ mọ kùránì ká tó bá ti kọ́ mọ kùránì ká òun gan ni ó sáájú àwọn yòókù àwọn àgbàlára gidigba àwọn ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ tí ò mọ kùránì ká dáadáa tó òun kódà káwọn gan mọ̀ ká òun ni ó sáájú wọn ọ̀sẹ̀rẹ̀ lásìkò àdẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ ni so ẹgbẹ́ ká máa yọ àwọn ọmọ kéèkéé máa káwò tó bá yẹ kọ́ mọ yẹn ọmọ tí ó ti mọ̀rún kí tó ti nílá káyé tó tí ọmọ á ṣeré tí ọmọ dá sáfúrú tẹ̀síwọ̀n náà báyìí tó kìí kan mẹ́bọ̀ tó báwọn èèyàn jọ bẹ̀mọ́ ní àwọn ẹgbẹ́ tó pẹ́ta bá ń ṣe àwọn èèyàn sọ̀yẹ̀ ní ibi wàhálà ní àǹzọ̀ ní takuwájú kẹ̀rẹ̀ ẹ̀yìn ìbúralágbájá ẹbọ́ sẹ́yìn àmà wá yọ gbogbo àwọn tó mọ kéwú sí sáfúwájú torí pé àwọn tánàbì ní kọwọ̀n sáfúwájú ní àrẹ́bìnrin lè yẹ́ nìyẹ̀ kó olùmúhà ẹ àwọn tí wọ́n mọ kéwú dáadáa ní kó súnmọ́ ni àwọn ní nítorí ilé dáa yìí pé wáyé pọ́mọ yẹn wọ́n mọ̀ tá a mọ̀ pé kéde pé kéde ni tí ò lè da sáfúrú tí ò lè ba sáfú jẹ́ lọ́mọ tó ṣe ó farabalẹ̀ láwa lọ́nà pé ilé ká sílẹ̀ sílẹ̀ ká máa ń fi ìjọ ọmọ tó bá yẹ kọ́ ọmọdé yẹ kó ní ọ̀rẹ́ ayọ̀ ìgbẹ́mù yẹ kó ti yọ nígbà tí wọ́n dé ní sáfú ni tí wọ́n dé tó lórí ìrún bẹ́ẹ̀ ẹ̀yọ́ kà máa fọ ọmọ kan bọ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ kà máa fa ọmọ kan ẹ̀yọ́ máa fọ sọ́lọ̀wà ní ìtàlákọ́mọ́ sí wá ní onígbìmọ̀ káyẹ̀ ẹ̀dá nígbà ní àwọn àgbàlagbà náà tàbí pàwọn náà kájú sáwọn wájú ẹ̀kílà wá náà ṣe ń lé ẹjá mọ̀ tìkì dé mọ́sálásí táwọn ọmọ kéèkéé ń gbáwájú wọn lọ́wọ́ nígbà ní ti ìṣò nígbà ní òbójú mi sọ́lọ̀wà ní ọmọ tí ó ti bàlágọ̀ wọn ní tó lè nídìí bẹ́ẹ̀ ló lè nídìí tó bá jẹ́ ó ti lé ọjọ́ orí tó ti dá ọ̀tọ́ mẹ́ra pẹ̀lú ti láti di ọmọ orílẹ̀ èdè wọ́n pé ìyàwó ti jẹ́kọ̀ọ́ tó alẹ́bìnrin àwùjọ tó sọ̀rọ̀ tó ń sábà ọ̀dọ̀ ìgbóhùn máa ní ọrùn àṣọ àbárí tó lérò ìyàbọ̀ ọ̀dẹ̀ inú ọmọ tí ó lè kírun tí a fẹ́ kí a máa pa láti ẹ̀kọ́ kírun ọmọ ọdún méje wà tí ọmọ tó bá ti rí báyìí tí kò sí bàlágọ̀ àbí ẹ̀kọ́ ni láwùjọ tí wọ́n rí ọmọ ọdún méje lókè bàlágọ̀ àṣọ àwọn òjò bò mí láwùjọ tí wọ́n bí ìlú ọmọ ọdún méje lẹ́sẹ̀ tó bàlágọ̀ kọ́lọ̀ bẹ̀rẹ̀ tó mọ́ sí bàlágọ̀ ìlú sí ìlú ọmọ ọdún èyí bá ní sí tó tó bá ti rí bá rí ọmọ ìlú kí òkú àtàkì tó ń lẹ́yìn ìlú wá lálàáfíà àti ìjọba láwọn ìlú mẹ́tàlá ìlú tó gbọ́ nínú àtọ́ṣọ́ àwọn ìjọba wọ́n gbé tó kan wá sí àdúgbò tó wọ́n yan aṣojú tó yà sí pé òun ò bójú tó nǹkan yẹn tó aṣojú tó wá yẹn òun ò wá ní bójú wọ́n máa ń mú ẹnìkan nínú community yá sí pé òun ló máa pèsè àwọn tí wọ́n fẹ́ fi ìjọba fẹ́ fún nìkan yìí òun ló máa yìí tó ní kújá làkìtò yẹn máa jáde fún àwọn ẹni yìí tó wọ̀ ẹni àwọn community yẹn wọ́n á béèrè ẹ̀kọ́ kan lọ́wọ́ àwọn tí ìjọba ti ẹ̀kọ́ fún ìjọba òsì kẹta lọ́wọ́ tí ìjọba òsì bèrè gbígbé ìtaba ní ṣe yóò àwọn aláṣẹ wàhálà rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀ mọ̀ mú èyí báyìí wá wọ́n pé àtàwátá fún wọn àtàwátá rẹ̀ fún bọ́ sínú ilé kò sí àdéhùn tó ká ní ìpìlẹ̀ pé tabatibá ń ṣe òun ẹkùn wọn ní báyìí òun ọ̀pọ̀ làwọn tí ìjọba gbé tẹ́kùn àmọ́ ìjọba tí àwọn tó gbé tẹ́kùn ìwé tara àdúgbò wọ́n tún wá ní ẹ̀yìn nínú community community ló máa wọn ẹni ìlú kan mẹ́rin tó bọ́ sínú ọ̀rọ̀ ṣọ́ra ọlọ́wọ́ sàdọ̀ra ìbéèrè tó béèrè yìí púpọ̀ ṣẹ̀rí ibi tí ibi tí wàhálà tí ọkọ̀ wá Yorùbá ní amúkùn ẹrù ẹwọ́ ó ní òkè lẹ́wọ́ ẹ̀wò sàlẹ̀ àti sàlẹ̀ ní nǹkan ní ti wọ́n wá ṣẹ̀rí lára àwọn àbòsí náà nìyẹn tẹ́yẹ bá ti ń gbé alámọ̀rí sọ́wọ́ àwọn tí ò yẹ kéèyàn gbé sí àtàlà wàhálà aburú ọmọ ila ghairi ahlihi fantaziru sáà alẹ́bùn tó bá jẹ́ pé wọ́n tó ń kó alámọ̀rí èyí tó yà alámọ̀rí lọ́dọ̀ tó ti ń kó sọ́wọ́ àwọn tí ò lẹ́tọ̀ kákò sí alẹ́bìn ẹmọ rẹ̀ tí àbìyàmà wà alámọ̀pánì kìyàmà tí tán nìyẹn ẹ fẹ́ fún àwọn ará àdúgbò kan ní nǹkan ẹ̀wọ́n yí àwọn èèyàn tí ò mọ̀ wọn ìwáyẹ̀ wọn wá àwọn èèyàn tó bá mọ̀ wọn tẹ̀ mọ́ pé wọ́n lè bá yín ṣiṣẹ́ òun dáadáa àwọn náà ẹ̀kẹ́ gbélé òbí tí wà láì yẹ́wọ́kọ́ jẹ́ abala òsí láti òkè tí wọ́n ní àwọn community ìgbà tí àwọn tí wá rí pé àwọn eléyìí ọmọ bí wọ́n ti yanjú kìíní wọ́n ní ìdìrà lọ́wọ́ wa tó bá jẹ́ pé wọ́n fẹ́ gbówó sí ẹwọn pé afẹ́ báyìí ni àwọn ìjọba ni wọ́n lọ bá pé àwọn tẹ́ ẹ̀rẹ́ ọ̀kájú ètò wù àwọn adáàdẹ̀ fẹ́ jíṣẹ́ fún wọn ìwàlà àwọn abẹ́fẹ́ sí lápàtì lórí àgbà nǹkan lọ́wọ́ yìí àwọn àtijọba lọ́jọba dé sí ìkàkà tó kan àwọn ará àdúgbò ìtẹ̀ torí pé ìjọba ò sọ pé kí àwọn tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ ìkẹ́mù kanáwá yóò máa gbowó ẹ̀yìn ìyẹn tó pé àwọn tí ń gbowó ìgan wọn lè bọ́ wájú ìjọba tẹ́sọ fún pé ìjọba gbowó ìbáyìí lọ́wọ́ wọn tẹ wọn lọ́tàbà ìlú àwọn náà nígbà nígbà mẹ́jẹ̀ká mọ̀ èyàn gbọ́dọ̀ fún wọn nínú owó báwọn nípa owó tí ìdàní rọ́ṣùwà ní ẹ̀ ọ̀pọ̀ nípa ṣiṣẹ́ fún yí ọ̀pọ̀ ní pé a fẹ́ máa gbowó tí ọ̀yẹ́ tí ọ̀rẹ́ lẹ́tọ̀ọ́ ká gbà lọ́wọ́ yí bẹ́ẹ̀ pé tàbá bí ilé rẹ̀ gan ẹ̀yìn gan mọ̀ pé owó ìkọ́ owó tí ẹ̀ ẹ̀mọ̀ di ẹ̀mọ̀ pé ìlú dàrú débẹ̀ ní gẹ́gẹ́ bí tí ìlú ti tílu ti dá lẹ́ti bọ́ta bẹ́ẹ̀ tí ẹ̀mí bára yìí níbi tí ọ̀dà pé a táyé ẹmọ ìgbà nǹkan lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀ṣẹ́ kí ní ẹ̀ṣọ́ fáwọn èèyàn wá kẹ́ dára padà rẹ̀ dáhùn padà sí wọn á ní àwọn tó lè tẹ́lẹ̀ tó wà láwọ́ ààrẹ tó kọ̀ dákẹ́yàn fún wọn lórí báwọn wàrí sára tó ajé kí ẹgbẹ́ ẹni ọba ní òjò àjò jẹ́ òjò mírọ̀ tó Thank you. А?